mo fẹ́ kẹ́ ẹ máa gba àṣẹ lẹ́nu mi ni. three million ni mo ṣètò sílẹ̀ fẹ́ni tó bá pa. lọ́bìnrinbìnrin. ó jọ ń pọ̀ mọ́ ń gbé nǹkan kan mi. ọmọ tó ní kí ìyá ọmọ sùn ni òun náà ní fojú korun. ilé o. jẹ́ Àbẹ̀ní Ọládìde. má ti tún ọ̀yẹ̀ kú awúrúkú mọ̀ dàgbà òdùdù kú ni wọ́n rán wọn wọ́n péjọ pẹ́ẹ́lẹ́ lọ́jọ́ ìdìbò mẹ́kúndé torí àpọ́pọ́rí oníran ikú gbọ́ wọn bíi gàtẹ ikú mọ kásẹ̀kẹsẹ̀ ó fèrè sọ́kọ̀fà ó dorí ọ̀yẹ̀ tí ó yẹ kú lórí ìyálóde tí bá ikú tó wèrè lórí ẹ̀ ìyálóde tó bá kújà tó mú kú lẹ́rú. àkíngbálẹ̀ bàbá lọ́wọ́ ọmọ lóògùn ọ̀fẹ́ o. ṣé wàá lọ ní gbogbo oríkì tó tó báyìí. bá sọ sẹ́yẹ̀rì ikú tó fẹ́ padà dìẹ́ gólóbà ó sọ àjàlá olóògùn léwúrẹ́ kí ló dé tí ìyálóde òjẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́dẹ̀ sinimá yìí ti gbóná ju ọ̀yẹ̀kú làkọ́lé ẹ̀ a movie written and produced by Victoria Kọ́láwọlé directed by Muideen Ẹ̀sáyìndé starring Victoria Kọ́láwọlé Ọdúnládé Adékọ́lá Ọláníyà Fàjà Sanyẹ̀rì Abẹ̀mí Agbọ́ntúndé Ọláníyà Victoria Adébóyè Adéyẹ̀míngò Ọpẹ́ Òkúọlá Àánúọlá Odùbẹ̀lá Sọ̀díkà Ọ̀gẹ̀dẹ̀ Jeremiah Heritage Bukola Ọlátúnjí Janike Mutuwa Adébíyẹ Ìṣáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a pè àkọlé ẹ̀ ní ọ̀yẹ̀kú ẹ tó kú ojú lọ́nà àwọn sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ọmọ ìyá àjẹ́ àtẹlẹ́ ìta àpàkọlé ẹ̀ ní àmọ̀pé onírẹ̀sì àwọn yẹn ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o ọ̀yẹ̀kú làkọlé eléyìí ó gbóná rètírètí ó da jìnnìjìnnì bó da yàtọ̀ ó ti jáde ẹ tètè lọ rántí yé o ọ̀làsíkò adé orí ọ̀kẹ́ òjọ tẹyẹkẹyẹ gbogbo egi tí lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá ti dúró dún ọmọ omi ṣọ́ ń bẹ̀rẹ̀ àbọ̀ ń bẹ̀bẹ̀ ó lọ ṣe inú ẹ̀. ta ló fẹ́ bẹ́ẹ̀. níbo kábíyèsí ò tó bẹ́ẹ̀. a pé ọmọ sí bó o bá sì wà fàgídí ṣe nítòjú rẹ bá padà rí kó o fara mọ́. èmi ò ṣe eléyìí tọ̀tún tó sì ò ní sẹ́gun àrùmọ́dà. gbogbo rẹ̀ ti dẹ̀ is not just another one. It's a blockbuster. Sinimá ti tún mọ rẹ́ ní kejì. Ọ̀rẹ́ àtàwọn tímọ́tímọ́ pẹ́kípẹ́kí ni wọ́n sún mọ́ra wọn. Òyà níyàwó ló tọ̀tọ̀. Lóbìnrin bá dọ̀tà obìnrin. Kò sí ìgbìmọ̀ láàrin wọn làṣírí bá tú. Ló burúkú bá já ló burúkú. Ló burúkú má já ló burúkú. Gbogbo ìtira wọn lórí àwọn ọmọ tán bí kí ló dé. Gbogbo iṣẹ́ bẹ̀rẹ̀ kò sẹ́ni tó yé. Suspense tó yí gbogbo ni. Ó dìgbà tẹ́ bá wo múvì yìí. Mo rẹ́ ní kejì dé ìparí kẹ́kẹ́ tó ṣẹlẹ̀. Sinimá ti tún mo rẹ́ ní kejì. Iṣẹ́ baba iṣẹ́ ni. Produced by Mudoke Alabi. Directed directed by muhideen ẹsàyèdè starring kéèkì bákàrè bíkà solomon bọ́sẹ̀ akíọ́lá ládé fọlárin dúpẹ́ alábí ọbátidé kevin sani ìbòlágadé ògbónú kẹ́mi àpínsìn kẹ́mi victoria jẹbọlá àti akọ̀kẹ́ ọ̀pẹ òkúọ̀lá victoria débóyè tóbi ọ̀làsìkò viva gold olúwa pẹ̀lú mi káyọ̀dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú sinimá láì tá a pè àkọlé ẹ̀ ní mo marketed and distributed by olasco films nigeria limited sinimá titun mo rẹ̀ ní kejì o ọlọ́run rábì ọkọ̀ bíi náà ọ̀nà àfkò àdé òkè òjò kẹyẹkẹyẹ ẹgbà bẹ́ẹ̀. ìyàlẹ́ mọ báyìí náà ìdí ìhìn o Kasumu o yé o bàbá alájọ baba. alájọ. one one one one one na who dey enter goma me house na me o na mi. Di man kwan dey do kere wawa kai kere wawa Di man kwan dey do kere wawa oye allah eh, musa eh. abibades musa Oga. mi tọ́ bá ti rí mi tọ́ da kọ́ park. Lo, ma kó páàkì. irọ́ má páàkì.

bàbá alájọ ẹ wá bá ṣòwò kásùmù alájọ o tó ń fowó ṣàánú kásùmù alájọ o tó ń fowó ṣàánú bó ti ń ṣàánú ọmọdé ló ń ṣàánú àgbàlagbà ló ń ṣàánú obìnrin o àti ọkùnrin yé kásùmù yé o kásùmù àní kásùmù. Musa ọ̀gá dúró dè mí náà ni èmi fẹ́ lọ nísìn tí n bá ti wá lọ tán kíní rẹ tó ọmọ mu kọ lọ mú kí n dé kí n má bà ọ sọ ọgbọ́n ọ̀gá <laughs> èmi máa ń láìkọ ọ̀gá ọ̀gá máa ń tọ́jú èmi ọ̀gá bí ẹ̀yin máa ti máa ń lọ bí ẹ̀yin bá ti máa ń bọ̀ kí ẹ̀yin máa pè èmi èmi máa kúrò níbi tí ẹ̀yin pé kèmi ó lọ yẹn gangan ẹ̀yin máa pè èmi èmi máa pàdé ẹ̀yin àbí kèmi kí ó fẹ́ ẹ̀yin kì í tí ẹ̀yin kò bá sì rí èmi kí ẹ̀yin máa gbé mọ́tò lọ́lé. wèrè ni wọn fún mi ń kì wèrè ni wọn ṣe ọgbọ́n rárá tí wọ́n fi sí ọ ni láti dọ́ èyí tó ti wà pẹ̀lú mi tó ọgbọ́n rárá tí wọ́n mọ̀ pé tí mo sọ fún ni pé tí n bá fi dé ìgbọ́dọ̀ mọ́ bá nú ọkọ̀ yìí kó o jókòó sínú ọkọ̀ tí n bá ti wá dé tí n bá ti bá ọ iṣẹ́ rẹ̀ tán bá ń bẹ̀ tiẹ̀. báńkọ́ ó ṣe dúró kí n bá go fọ́ lọ́wọ́ dànù. èmi máa ń pẹ́ kí èmi bẹ́ẹ̀ tì. olùgbọ́ jẹ́ pé màálù ni ọ dúró wọ́n jẹ̀ mọ́ lọ́wọ́ nu mọ́tò kọ́ ọ̀gbọ́dọ̀ tán èsì kó ru ọmọ mú ọkọ kí n bá ọkọ ọmọ làágùn. ọ̀gá orú máa ń mú ẹ̀mí bá. ẹ kọ́ ọmọ làágùn bíi búrẹ́dì tí wọ́n ṣẹ̀ ṣe. Ah. ọ̀gá orú máa ń mú ẹ̀mí bá. ọ̀gbọ́dọ̀ tán èsì ò tó bá wú èsì epo kì í bọ̀. káwá súnmù ń pè yín ẹ ò mọ ohun ẹ ṣe èmi fẹ́ fìyín joyè ẹ ò tètè mọ̀ owó abáwá gbé ọmọ abáwá gbé òtútù yìí mẹ́jà lálẹ́ odò orí ìbọ́lọ̀ ata. kọ́rọ̀ rẹ̀ lè dá yọ̀ o kọ́rọ̀ rẹ̀ lè dá yọ̀ o àjọ ló kàn o kọ́rọ̀ rẹ̀ lè. téèbù bá sọ̀rọ̀ títí débi wonderful nǹkan ganu.

mò ń pè yín ẹ mọ ohun ẹ ṣe àsọfẹ́ fi yíyọ ẹ ò tètè mọ̀ owó wa bá wa jẹ ọmọ wa bá wa jẹ òtútù rí mẹ́jà lálẹ́ odò orí ìfọ́mọ́ lọ orí ò o sáfẹ́ sọ pé ọ̀gbọ́hùn mi ni. mo ti gbọ́ ọmọ ilé gọgọgọ mọ́mí ẹ̀ tóbi wọ lọ́rẹ́ mi. gásùmọ̀ alájọ ní pè ọ́ o. bó ṣe rí nu ẹni tó gún ìyẹn ní ti kó ń bọ̀dà bàbá kékeré ni. orí ọ̀gbadé fọ̀gá tí ọ̀rọ̀ gúnṣẹ́ o orí ọ̀gbadé fọ̀gá tí ọ̀rọ̀ gúnṣẹ́ orí tẹ̀ ń wò yìí sọ́jọ́ tèèyàn kan ọmọ òkè ló sórí àpò fún orí ọ̀gbadé fọ̀gá tí ọ̀rọ̀ gún pákúròkòtò pákúròkòtò pákúrò <laughs> ọ̀rẹ́ mi. bó lọrọ ajé. àmì àmì owó bátìrì ẹ̀mí. ẹ̀kọ́ àná. ó lè ṣe ajẹ́ tó rìn lọ bá òun tá <laughs> ó ti jẹ́ ìgbàjọ́ gan o. ìrìnkúrìn yìí máa ṣe èèyàn kankan. ọ̀rẹ́ mi kájé lè náà la fi ń kiri káàkiri. ọ̀jẹ̀ lọ mú káàdì wá. <laughs> káàdì káàdì káàdì. Ah. orí ọ̀gbádé fọ̀gá tí orí àgbàdéfọ̀gà àti ọ̀rọ̀ gùnṣẹ́ orí tẹ̀yìn ń wò yìí sọ́jọ́ tèèyàn kan ní ọba ògé ló sórí ẹ̀dá gbọ́n. bákùrùkùtù bákùrùkùtù. ó sórí o. Mm, àmín àmín. owó àjọ ni. mélòó yìí. mẹ́ta. Ah, mẹ́ta. Ah, àmọ́ sórí ẹ̀yìn ẹ̀yìn one one thousand tó ń dá lójúmọ́ yìí o lè jẹ́ kówó yẹn kó gbé díẹ̀ sí i. kọ́ máa dábì ten ten thousand. ọjà tí ọ̀yá ìkiri ọ̀ràn ṣé ń kiri ojú ọlọ́jà ni. Eh, ọjà tí ọ̀yá ìkiri ọ̀ràn. ó ṣe rí ni. kéèyàn fi gorodomu pọnmi àdúrà ntọ́ba wọn lọ́ọ̀ni ó ṣe. ẹ eh, eh, àmọ́ tó o bá ń dábì ten ten thousand yóò lè jẹ́ kó o rí nǹkan gidi ṣe. ṣé kí wọ́n á lọ tún ọ lọ́jà ni mo ń jẹ́pọ̀ kó ní máa dá ten ten thousand àdánwò bóńjà kò ní ọlọ́ọ̀ta rìn ṣe ṣé kó tó wà àtàbẹ̀rẹ̀ ni. Ah, ah, sórí àfọkànsí ló lè jíjà kékeré tí ń bẹ́lẹ̀ ní sọ́ọ̀ bá mú lọ́kàn pọ̀ fẹ́ mọ̀ dá tẹ́ ten thousand. nígbà lọ dè sólẹ̀ láti ìta gba dédé bí. Ah, ah, kí ni ò ṣe é ṣe mẹ́ wọ́n bá dà sólẹ̀ náà ara ṣẹ́ ni kágbáwẹ̀ kágbé tọ́ mi òun náà ò níbi ó dé. ó lè ṣe jù ẹ̀ náà lọ n ò lè ẹ̀ o yá mi ah, ẹ̀ lẹ́ o. orí ògbádé báwo lọjà. ọjà tí ó yá kiri ọ̀rẹ́ o. bẹ́ẹ̀ ni. sọ ọkọ ni kásùmọ̀ alájọ tẹ̀sán. ọ̀rẹ́ èmi ni kásùmọ̀ alájọ. ìyàgbọ́gbẹ́jọ Mustapha lọ́dọ̀ abasa ń jẹnu ẹ̀yìn àná ọ̀rẹ́ mi nu. bẹ́ẹ̀ ni àwàdà kọ́ ní í ṣe kò sí igi méjì òbí ń gbó èmi àti ọ̀rẹ́ jọ ni wá a ti wà lẹ́nu kájọ máa dájọ́ títí dájọ́ sí mi lọ ó ti pẹ́ ìdí tí àjọ tiwa fi dáa táwọn èèyàn rẹ báyìí fi ń bá wa lò pọ̀ ni pé àjọ tiwa àwọn kan bẹ tọ́jú pé owó àkọ́kọ́ dá àwọn ni wọ́n ni tèmi kọ́ tá a bá sì ní kẹ́ ẹ lọ dáwó sí báǹkì bẹ́ẹ̀ bá ṣe ń transfer owó fáwọn èèyàn ni wọ́n mọ̀ yọ owó bí wọ́n bá yọ tẹ́tẹ́ náírà tẹ́tẹ́ náírà mẹ́wàá ẹ̀ mọ̀ èyí tó jẹ́ hundred naira hundred naira mẹ́wàá ẹ̀ mọ̀ èyí tó jẹ́ one thousand one thousand mẹ́wàá ẹ̀ mọ̀ èyí tó jẹ́ ten thousand ten thousand mẹ́wàá ẹ̀ mọ̀ èyí tó jẹ́ hundred thousand hundred thousand mẹ́wàá ẹ̀ mọ̀ èyí tó jẹ́ one million so tẹ́ bá ti ń dó báwa dòwò pọ̀ ẹ̀ lè ṣọ́ọ̀tì òun mọ̀ ọ̀rẹ́ mi. wọ́n kàn ti ẹ̀dá olóòtú bá ti bẹ̀rẹ̀ àjọ tí máa fẹ́ gbàjọ ojú ẹsẹ̀ ni màá gbà. bó ti wà ní. èyí wà á dá parí kó tó di parí oṣù. bó ti wà ní bọ́ ṣe ìròyìn fún mi gẹ́rẹ́lẹ́ ni mo bá two thousand mo fẹ́ máa dá tẹ́lẹ̀ wọ́n sì five thousand mo máa dá bọ́n ti bá lè wàá dáa tí mo rí pé àjọ mi fún mi dára màá sọ di ten thousand naira. ẹ̀yin ẹ má wọrí ẹ bẹ̀rẹ̀ ná. ọ̀rẹ́ mi ni bọ́ ọlọ́run fẹ́ gbà àkọ́kọ́ ló kò fún ọ. àwọn èèyàn tó mọ kásùmọ̀ alájọ tí wọ́n ń bá wa dòwò pọ̀ wọ́n ti rí i wípé rere lura ẹ kí lorúkọ yín lẹ́kọ̀ọ́. àyìnkẹ́ àyìnkẹ́ sí kínni. àyìnkẹ́ bítù àyìnkẹ́ bìtù. káńgó mò ń bà á yọ ọgbọ́n yìí ẹ mowó yín wá ẹ mowó yín wá ẹ wá fowó gbà mọ́ mò ń bà á yọ ọgbọ́n yìí ẹ mowó yín wá ẹ mowó yín wá ẹ wá fowó gbà mọ́ mò ń bà á yọ ọgbọ́n yìí ẹ mowó yín wá. Ah, ah, bọ̀dà ah. mú fún. ọba kásùmù ẹ pẹ̀lẹ́. bọ̀dà mi mú fún. ẹ ti dé. mo dé. ẹ bá wọ́n ti wò pé àsìkò ti ń lọ. Ah! ọ̀gá ti lọ. o ti pẹ́ kí ló ṣẹlẹ̀ o pẹ́ dé kí ló dé. akọ̀wé kọ̀wúrọ̀ ọkọ̀ ìyálájé bọ́bá kọ̀ nílọ́sà máa kọ̀wé lóru. wo ẹnu sẹ́ni mo wà ó lókè. tìlẹ̀jà mi jára tààrọ̀ mo ní kí ló tẹ̀lẹ̀. kí ló tẹ̀lẹ̀ o ìmọ̀ rẹ̀ ká súnmù o kí ló dé o tí kò sí o. àṣà òpẹ́ ló kó bẹ́ẹ̀ rí ọ̀nà jìnnì. bẹ́ẹ̀ni káàdì ẹ̀dà. ìwádà bá mú káàdì mi wá. mélòó ni wáyé àwọn tẹ́ǹtà sọ́nà ọ̀nà ìlú ẹ̀fẹ́ náà ṣe tẹ́lẹ̀. ayé ti gba kéèyàn máa jáde sẹ́kù. ojoojúmọ́ lẹ̀ ń gbègbè tuntun àwọn èèyàn pọ̀ sí ni yẹn. béèyàn jáde tiẹ̀ ó bà. <laughs> kọ́lọ̀ kọ́lọ̀ máa gbàdúrà wa wo tó ìbá tí ẹ bá àyà mi jẹ ló máa já ni. kò gbọ́dọ̀ má jà. wo kó tó sọ ilé tó sọ ìkan báyìí èmi kan ti ń ro mo ti ń wò pé ten thousand tí mò ń dá igan dàgbó kéré jù ó dàgbó kéré jù hmm. mo wá wò pé tó bá ti di oṣù tó ń bọ̀ tá a bá ti parí eléyìí Ma, mo fẹ́ kó tí mò ń dáṣẹ́ lọ́wọ́ mo fẹ́ kó pẹ́pẹ́ lèsè màá fi ṣèdá mẹ́ta mo fẹ́ máa dá thirty thousand. sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ nísìnyí hmm. ọ̀rọ̀ dáadáa ni àmọ́ kì í wá ṣe pé dandan ni kò di ìpàdé oṣù kó tó di pa ọmọ ṣe bẹ́ẹ̀ tí a máa ń kéde ìlérí olúwa ọ̀pàdé ajẹ́rìí ìgbò fàdé wọn ò ní máa fi gbàdá rẹ dọ́là àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la àjọ tó ní tó bá di ìparí oṣù kí ló dé tán bẹ̀rẹ̀ lọ́la. ṣé mo lè bẹ̀rẹ̀ lọ́la ni. ó lè bẹ̀rẹ̀ lónìí àròkùn káàdì ní ìbọn ni ó ti dà mọ ẹ̀mí wo pé bóyá tábà tẹ parí ti oṣù yìí o aláàrí bẹ̀rẹ̀ lóṣù tó bọ̀ bọ̀ ilé tí wọ́n ti sọ yín pé mo lè bẹ̀rẹ̀ lọ láyé ó ní bọ̀bọ̀ kan tó fẹ́ káṣọ wá fún mi ó ń gbọ̀gbà yóò wà lọ́nà <laughs> mo máa ná tọ̀ yẹn ni ṣọ̀tìgbọ́ ó fẹ́ ṣiṣẹ́ o mo máa ná mọ́jọ́ ni ìṣòro ni màá ti níbí tó bá ti wá di àárọ̀ ńlá àti kókó fún mi màá bẹ̀rẹ̀ lọ láǹgbà yẹn tó tẹ̀ yẹ. jẹ́ kí n ṣàṣírí fún ọ èmi náà mo ti ń gbàjọ lóru. ń gbàjọ lóru. Ah! kọ̀kọ́ yìí mi ìlọlé mọ́ mi ìlọlé mọ́ torí thirty thousand tí mo fẹ́ máa dá ẹ báyìí ojoojúmọ́ ni màmá ṣe round the clock ni màmá ṣe jẹ́ lójoojúmọ́ bó jẹ́ aago méjì lọ́gọ́jọ́ òru ni wà bá mi bì. wọ́n bá ti rán aṣọ tó ń gbó báyìí èmi náà mọ̀ gbà máa mọ̀ bọ̀ kó o pamọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó da ojú ọ̀rẹ́ mi ojú ojú pẹ́. sórí bá ti jọ sọ fún wọn pé ká súnmọ́ alájọ o èèyàn dáadáa ni tó ṣe fọkàn tán o ah, kí wọ́n bá mi lòwò pọ̀. ẹ̀bùn mo ti bá yé sọ fún wọn. ẹ ó tẹ̀ ní nǹkan tó wà bílẹ̀ kan yẹn àbí ah, ẹ̀bùn nìkẹ́ túnrájọ túnrájọ abalájọ ti dé. túnrájọ àbáyọ fún wa àárọ̀ yàn mọ́ ni. Ah, ó nìyẹn ọ̀gá alájọ kásùn tí mo sọ fún ẹ eh, àwọn ti dé ah, àwọn ti torí tiẹ̀ náà ṣe rògùn òsì mi látàárọ̀. <laughs> ṣé ẹ wà òkè. ẹ̀yin kọ́. Ah, mo wà dáadáa ẹ̀mí ni kásùmù alájọ tí gbogbo ayé ròyìn kò sígi méjì obì ń gbó èyí tó fẹ́ ṣe bí obì ó yàbẹ̀nù hmm. ẹ̀yin ẹ fi owó yín pamọ́ hmm. ẹ má jẹ àjẹtán ẹ jẹ àjẹsẹ́kù nígbà tẹ bá jẹ àjẹsẹ́kù lẹ lè rí nǹkan rẹ̀ ṣe tẹ́ bá ti ń ṣiṣẹ́ tẹ́ ń dààmú ẹ máa fi owó yín pamọ́ nígbà tẹ́ bá ti rówó ṣùgbọ́n ẹ má fi owó yín pamọ́ sí báǹkì yes mo sọ i said it categorically kò sí ẹ̀ka tó fẹ́ ṣẹlẹ̀. kí ni ìdí. i have vital point tẹ́ ẹ bá fi owó sí báǹkì tẹ́ ẹ bá gba one thousand wọn á ń yọ owó nú ẹ wípé inú owó yín pé wọn ti fún yín lówó kí ló fà. àwọn kì í yọ kankan. èmi kásùmù ìjọ kankan èmi yọ kankan ẹ wo àwọn alájọ mi náà tún wà táwọn náà máa ń rìn kiri bí tèmi báyìí wọn á sọ pé nọ́mbà one àwọn làwọn ni no ṣé mo bá yín ṣiṣẹ́ ni gbogbo owó tá a bá dá sọ́dọ̀ mi ẹ̀yin lẹ́ni nígbà tí mi bá yín ṣiṣẹ́ yín mi bá yín làágùnà èmi ń ṣe tèmi fọ́lọ́run ni ọlọ́run ló ní mo gbọ́dọ̀ gba àjọ yìí mo dẹ̀ ń gbà èmi ṣe bí ìgbà tí mò ń jẹ́ ìyìn rere sí olúwa ni ẹ dákun bí mo ṣe tó rí mi mo tún máa ń ṣe cooperative. ẹ ṣe cooperative. mo ń yàyàn lówó kò lélẹ̀ ẹ ní kọlátẹ́rà ẹ lónídùúró ẹ kàn sọ pé ẹ fẹ́ yáwó nǹkan tẹ nídìrí tẹ́yìn bá ti ní kí lélẹ̀. kásùmù daily contribution. tẹ́yìn bá ti ní káàdì yìí tó jẹ́ ti kásùmù alájọ ẹ lè yáwó ẹ lè yáwó kọ́lé. ẹ wo fún gbogbo ọ̀rọ̀ tẹ sọ yìí ọkàn mi ṣe é balẹ̀ tẹ́lẹ̀ ọkàn mi ò balẹ̀ alájọ ah. mi ì trust wọn rárá. ọkàn yóò gbọ́dọ̀ má balẹ̀ níwájú irú àwọn owó. <laughs> ọlọ́run kan tẹ̀lé wọn jẹ́ nínú ọ̀rọ̀ àjọ gbígbà yìí. bọ̀dá mú fún ah. ṣẹ́rí fún gbogbo àlàyé tí wọ́n tiẹ̀ ṣe fún mi yìí màá bẹ̀rẹ̀ lé ní pẹ̀lú two thousand naira. Ah. ṣé rodo ni wọ́n ń tà ní. ilé ìtọ́lẹ́nu èmi gan èmi gan tí mo ti wà lẹ́nu ẹ̀ tẹ́pẹ́ gan mo sì sọ pé ten thousand tí mò ń dá mo ti sọ fún ọ lẹ́lẹ́ pé mo fẹ́ chélè lọ́kọ mẹ́ta mo fẹ́ bẹ̀rẹ̀ thirty thousand lọ́la lọ́la lọ́la ẹ. ẹ jẹ́ kí n sún ẹ̀yìn ká wò mí. ṣé pẹ̀lú gbogbo pẹ̀lú gbogbo nǹkan tó ń tà yẹn ṣé two thousand ló yẹ kó máa jáde lẹ́nu tó o padà fẹ́ torí de iná torí de ta ti sọ́lá yóò padà fẹ́. irọ́ irọ́ oríire òwérò ẹ mọ̀ pé wọ́n wá kàn máa pè é wá gba oògùn oríire òkà jíjọ lánàá bì two hundred naira sẹ́yìn ọmọ pé scam. wàá tún wá rà àwọn tó jẹ́ kí wọ́n á tún gbèwé wọ́n máa tà níbi gáràjì. wọ́n máa ní ẹ máa ẹ lọ sí ìdí mọ́tò àwọn ni wọ́n ń ra wìtì. ọ̀nà lè fi dá mílíọ̀nì à kó tó dàárọ̀ la àwọn fúnra wọn ti lajà pọ̀ lọ́rùn. àwọn ni wọ́n ń ra wìtì wìtì ẹ máa dé ìdí mọ́tò ẹ̀ bẹ́ẹ̀ níbọ̀dì sí ẹ̀ mọ̀ pé scam ni. babalájẹ má bínú bí èlò wà ní kí fi wá bẹ̀rẹ̀. owó kéré tẹ bá fẹ́ start pẹ̀lú èmi kásùmọ̀ ẹsẹ̀ thirty ẹja ẹja ṣe thirty two thousand naira. thirty two thousand bẹ́ẹ̀ni seal ó wà òkè tán bọ̀dá mufu hm? ayé yín ò ní bàjẹ́ o ẹ máa ṣoríire o fún oríire tẹ̀sí ẹ̀ pè mí fún yìí <laughs> babalájọ mo ní kọ́. <laughs> àdúrà ní tèmi tá. ìwọ àdúrà ló ń ṣe. ṣé o ti rí nǹkan tí mo ṣe báyìí. o ṣe wọn èpè èpè oníkan. kétékété ló ti rí o kàtàkàtà bọ̀ lọ́nà tó rí eh. obìnrin kan wà níbẹ̀ yẹn eh. ó ń ta ráìsì. Eh. gbogbo owó tó bá ti tà èmi ní ọ̀dà fún un. ọ̀gá welcome ẹ <laughs> ẹ káàbọ̀ ẹ. mọ̀mọ́lẹ̀. Ọmọlẹ̀. Ọ̀gá welcome ẹ. Eh? Ọ̀gá é hmm? fóònù. Ẹ fóònù. Welcome eh? ẹ. Ẹ fóònù kan. Sálàfíà ni. Sálàfíà ni. Ó rèrè que é que é ń pé que é o tún dá mi lóhùn sálàfíà ni mo pe give and take ni tó mọ́ sọ pé good morning good morning ẹ̀ so ó yàtọ̀. gbẹ́nu sọ̀hún adúpẹ́ ni wọ́n máa wí kó kó dáadáa lọ́jà rẹ̀. ẹ hmm. bọ́ ni ẹ kúlé o ẹ kúlé o ṣé dáadáa la bá lè o. Eh, kí ló dé. kí ràn yín lẹ́rù wọlé. ẹ̀yin ràn mí lẹ́rù wọlé ṣé wọ́n sọ fọ́nù lẹ́yìn ni. irú àjò wo ló ń ṣeun èké ìbídùn tí máa ń ké egúnkún àtijọ́ níbo lára ayé ti máa rọrùn ṣé lásìjọ tó ti dénú lé àwọn ìyáálé rẹ wọn sọ fún ọ rí pé wọn ìran mi lẹ́rù owó. jọmọ bínú nígbà tó fi fẹ́ mi tó ní mọ gba directive látọ̀dọ̀ ọmọ ìyáálé. ọgbọ́dọ̀ gbà bọ́ bá gbà kọ́ ọmọ gbà láti sí lọ àpamọ́ owó mi kan wá jí i àbí. ẹ fẹ́ mọ bí wọ́n ṣẹ́kù sí ẹ lè mọ o ẹ dákun torí ọ náà ẹ má tẹ̀yìn gbèrú ẹ má tẹ̀yìn gbèrú. bẹ́ẹ̀ ní sùúrù. bẹ́ẹ̀ ní náà ọba ìdí aláwọ̀ àti báàgì tó gbé kọ́ra àwọn ohun gẹ̀gẹ̀ lónìí sí kì í ṣàwàlà níní. ẹnu ẹ tó máa ń ṣe bolobolo ṣé wo ò mọ̀ pé orí ọkọ wa ṣòro ń ṣe ni gbogbo nǹkan ló lè ṣe fọ́kọ wa o ṣorí báàgì tó wà lọ́wọ́ ẹ̀ o ò lè gbà á ó lè sọ fún ẹ ah, ẹ dákẹ́nu ah, ẹ ah, ta ló pẹ́ sọ̀rọ̀ gan náà ó yẹ ìwọ gbẹnu kẹ́tì lọ fún mi jọ ta ló máa ń pè yín sọ̀rọ̀ gan ẹ kọ́kọ́rọ́ yín sọ̀rọ̀ jọ. ẹ pé o Kasumu mo ní ká pé o yé o Kasumu. ẹ jáde ẹ ń wọṣọ lọrùn òkùnkùn mọ wa kọ ẹ kí ti máa ń ṣe. àkàmú ọgọ. bàbá àgbàlagbà. Three sixteen sweet sixteen. Àkàmú àkàmú. Àkàmú. Àkàmú Káṣímù. Ẹ rí pé mo ṣe bí bóòsì. Kí ló kan bóòsì? Actor ni máa ń jìyà. Wàláyé, ẹgbẹ́ fi dé bẹ́ẹ̀ ẹni dààmú. àmì dẹ́ntì. ọlọ́run tó wò yín sùn sùn sùn tó kó gbogbo yín fún mi ọlọ́run ọmọ tí ń ṣe òun ọlọ́run sì jẹ́ kí n jèrè yín. àmín. ẹ̀yin náà ẹ máa jèrè mi bàjẹ́ bàjẹ́. àmín. kò sí wàhálà ẹ ẹ ẹ ṣé kò sí problem àwọn ìyá yín ni mo ní meeting pẹ̀lú wọn kí ló fa line up kí ló dé. dádì àwa ọmọ yín náà a ní nǹkan pàtàkì tá a fẹ́ bá yín sọ. lẹ́wọ̀n á ṣe bí ìwà àwọn fẹ́ ṣe sọ àárín ìbò ah. Tinubu ẹ wo bí ẹ wo bí ṣe rí tí àwọn pírẹsidẹ́ǹtì àtàwọn sẹ́nẹ̀tì yẹn ń ṣe mítìn lọ́wọ́ yìí ẹ̀yin wọ́n pe àwọn local government àmà. dadi a ní nǹkan tó wá very important táwa náà fẹ́ sọ very important. ọkọ wa ẹ fi wọn lẹ̀ àwọn náà lè ní one or two things ọ̀rẹ́ contribute lórí ìpàdé tá a fẹ́ ṣe yìí. ẹ̀yin náà ẹ jókòó ẹ jókòó. àwọn ọmọ náà fẹ́ fi ṣe. àkàmú káṣímù àkàmú ọ̀gọ̀ àkàmú káṣímù olówó eyí èmi nìkan ṣoṣo ẹ bá ti à ń pè káṣímù olówó orí ọkọ girama. inú wa ti ń dùn òòsà òkè òní jẹ́ ọ̀bàjẹ́ kí ni ìpàdé wa dálé lórí o kí làjẹ́ndà. ẹ ṣé ọkọ wa ojú òní tiẹ̀ olówó eré èmi nìkan ṣoṣo àwọn àgbà máa ń pàwé pé oyè èdè obedu kò bí dúdú. Ah, ah, ah, orí ẹ̀ ní òní burúkú yé dúdú. gbogbo ẹ̀ náà nǹkan tí mo sọ nìyẹn. takọ́ ọlọ́run á wá dé mi ẹ̀ ṣí fún wa á jèrè ẹ ìwọ náà jèrè wa á wà á lo ẹgbẹ́ òtútù téyàn kákó lẹ́nu pátá tó ní lágbára kan. takọ́ ọ̀rọ̀ pé a ó fi mí láyọ̀ òun la fẹ́ ṣàlàyé àti ah, ah. ṣèpàdé láàárín ara wa a sì ti pínṣẹ́ fáwọn tí ó ṣiṣẹ́ kan ẹni tí ó gbé aṣọ ẹni tí ó lọ bí oúnjẹ ẹni tí ó pele irin tí ó kunrin gbogbo ẹ náà láti ṣe pàdé pátápátá hmm. òun làwọn ní ká pé ẹ wá o ká gbé àlàyé ká gbé fún ẹ kò sì gbójú fáwa ló bá tán. ẹ wò bá lè mi bẹ́ẹ̀ ni o a ti lọ ọjà èmi àtàbíkẹ́ a sì ti mú aṣọ kódà aṣọ gidi la mú. ẹ wò ó ṣe nígbà tá a dọjà mo ní ká má mú ju aṣọ ó kéré ju one hundred and fifty thousand àbí. one fifty thousand owó aṣọ ẹdún ẹdún ẹdún ṣé ẹ ní hàn kan ni káwọn tó bá bá yín rà sọ. baálé wa ṣe rí nǹkan tá a fẹ́ ra ọ̀tọ̀ ni o owó aṣọ náà ọ̀tọ̀ náà ni owó aṣọ nìkan ni one fifty thousand yẹn owó pa fẹ́ ra nǹkan owó yín láti máa gbà ọ̀tọ̀ nìyẹn wà. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ lẹ ti fẹ́ rówó nǹkan yà. ọwọ́ yín láti gbà á ṣé iná mọ̀ èpè a bá mú aṣọ tó rẹ̀ pọ̀ tó bá ń ta àhá nǹkan fún wọn kò bójú mu o tẹ́ ẹ bá ti fún wa lówó tá a fi ra nǹkan tá a inú owó tẹ́ ẹ bá fún wa tá a fi máa ṣọ náà láti yọ o ṣe mọ̀ pé àníra nǹkan gidi báwọn. ṣẹ́gbọ́n tó ń fẹ́ sọ ìnáwó tí mo fẹ́ ṣe yìí mi ọ̀dà ní tí ìkọ̀kọ̀ ṣe ìnáwó kan kọ́pọ̀ tó ra yìí mo fẹ́ kọ́ láòdù gan ni mo fẹ́ kọ́ mọ̀ kọ́ wà lẹ̀ kásùmù alájọ ni wọ́n mọ̀ wọn mọ̀ pé kásùmù ti ní owó lọ́wọ́ ẹ wo bí ẹ̀jú aṣọ tó tó bíi five hundred thousand kí wọ́n mọ̀ pé olówó ní í ah. ilé àná là ń lọ eh, eh, ẹbí eh. fẹ́ kí wọ́n mọ̀ ní o pé kásùmù dé o ẹ̀wọ́n gbọ́ lájọ owó alájọ ìwọ́n fẹ́ kọ́ mọ̀ pé kí ni ọ̀nbẹ́lẹ̀. baálé wa ẹ̀ẹ̀ni mo rí ibùsùn ẹ̀nà lágbára lọ́wọ́ elédùá ṣe bá ọ̀rọ̀ yìí ò ní padà dọ̀rọ̀ àná. a máa ṣe owó ọmọ pọ̀ sí lọ́wọ́ yìí. ó ti wá tó máa sọ̀rọ̀ lọ. Ah. mo wulẹ̀ ti sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mo rí aṣọ níbì kan a máa gba change nínú one million naira ní nine hundred and fifty thousand naira láṣọ èèyàn kọ̀ọ̀kan. Oh. nine fifty lówó aṣọ nfẹ tọ̀dọ̀ tí o ṣe aṣọ tí mo fẹ́ hmm. five hundred thousand a sì hàn kan ṣe ti gbọ́ torí n tó mo fẹ́ fowó ṣe pọ̀ àǹkárá tí mo ní kẹ́ ẹ mú kí ṣe pé mo fẹ́ tà mo fẹ́ hà fún gbogbo àwọn ẹbí mi ni bí a ti pọ̀ tó ibi mo léwédé tí mo ta pò dé ẹ wò bí wèrè bá wa tọ́ bá lẹ́bí mi lòun ẹ̀ fún lásọ. Ah, ọ̀fẹ́. She don't even she give away Ah, ishi ishi. Set mm. ah, tí wọn náà bá tẹ ìyàwó ìní kò tí ń tí ń ṣe mo ti fẹ́ mi. Ẹ mm. eh, eh, ọ̀rọ̀ ti tó mi yùn ọ̀rọ̀ ti tó mi yùn ẹ ń bo ni ẹ bá ọ̀rọ̀ oúnjẹ rí ohun tá a jẹ làgbà nǹkan tá a sè. Ẹ wo mo ti ten million péré ni àbí. Owó yóò sá tó. Bẹ́ẹ̀ni. Torí mi ò fẹ́ tá a party. àbí ẹ wà lọ wá ẹja kíká ńgbà tí gbogbo ẹ bá dé ẹ mà lọ wá oṣù Kẹgùn, ẹ mà gbé egun. oṣù o ló tó ń wá kí wo yóò tó gbogbo oúnjẹ pátá tẹnu oúnjẹ pátá ló mo ti ṣètò ẹ gàrí wa mo ti lọ àìmọye ìnáwó tó yẹ pé níbẹ̀ báyìí là á gba ẹ̀pà sẹ́nu là á gbómi tútù pẹ̀lú ẹ̀ pẹ̀lú gàrí gàrí àjàṣẹ́ fífun. gàrí àtẹ̀pà tó máa dún kránkán lẹ́nu. gàrí àtẹ̀pà ń patí níbi wedding kí lóbìnrin yìí ń sọ ìṣe wọn máa ń ṣe bẹ́ẹ̀. wọ́n ti ń ṣe. ẹ wo nǹkan tó wà ní fóòkì ní ṣe gàrí àti èdè tó ń sọ yẹn hmm. nǹkan tó wà ní tó ń lò lọ́wọ́lọ́wọ́ ní gbogbo pátí tá a ti lọ. ẹ tiẹ̀ mọ́ dáhùn baálé mi èmi tún ti sọ fún wọn nísẹ̀yìn kan bá kókóró ń gbó wá tí wọ́n mọ̀ rí mu gàrí. Ah, ah. wọ́n wà fóòkì bá ah, wà ti wà fóòkì ẹ̀ jẹ́ àṣẹ ẹmọ táwa sí ẹ̀yà ra ẹ̀kọ́ àtàkà sí ah, ah, ah. yọ àbí. ọlọ́run ò ní jẹ́ èyí ṣe pé bí ìnáwó òkú la wọ́n fẹ́ ṣe ìgbéyàwó la fẹ́ ṣe nígbà tí èyí ṣe pé ẹ fẹ́ bọ ẹ̀gún tẹ́tún lọ jákọ̀ pẹ̀lú kíní síbẹ̀. nígbà tí lágàrí lébi náà rí dá ni mo fi máa ń rìn àwa. tí èyí ṣe pé wọ́n fẹ́ sínú àwẹ̀ níbi ilé olókùú yọ kò sí yẹn ń bẹ o dàkọ ìyẹn kọjá lọ. Àwọn tí ó kunrin. Tí wọ́n ṣe kìnnì. Àwọn onírin tí mò ń kunrin. Àwọn péńtà. Mo pe yan láti Àjàṣẹ́ tí ó wá kunrin. Mo pe èèyàn léko tí ó kunrin. Dàkọ́. Gbogbo orin tí wọ́n lè máa kun láyé òun ni wọ́n kọ. Níbi ìgbéyàwó yìí. Ọ̀dà kò sí wàhálà. Jáde, nípa ti DJ, èmi àti Lékan àti sọ́ọ̀tì ẹ̀, ó dẹ̀ ní òun àgbà one million naira péré bẹ́ẹ̀ sà one million naira yẹn ló fẹ́ gbà ó fẹ́ òkú àgbọn ni ó máa tún fún wa ní extra speaker mẹ́rin adé mú gbẹ́lẹ̀ rí. ó máa gbé wa dé bẹ́ẹ̀. ẹ wò ẹ ní sọ̀rọ̀ káàní yá tiẹ̀. ìyá yín ni ajá àsìn lómi orò sí ilé ẹ wá díje nípò ní wọn mi. kòkó bẹ́ẹ̀ lọ ọ̀fà mẹ́tẹ̀ nípa. tó bá sọ pé ó ti lọ ẹ wò kò sọ̀rọ̀ mọ́. ẹ bá dọ́dọ̀ ẹ tí màá ti mi ò sọ pé kó má bínú àmọ́ tí ẹ̀ ní sùúrù kó gbọ́ tẹnu mi wá tí ẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà máa ní sùúrù náà kí ló ṣẹlẹ̀. o kí ní sùúrù kí ní sùúrù ìgbà tí mi ò bá ní kàṣí mo fẹ́ fi dáwọ́ fún màá yìí má yìí pé kí n ṣe transfer fún un màá kọ́wọ́ ńlá làmá wọn fi dájọ́ ó wá tí mo fẹ́ gbàjọ ẹ̀ sọ mi pé story wà lẹ́yìn ẹ̀ ẹ̀ ọ̀dà. farabalẹ̀ farabalẹ̀ ìyá bọ́lá jẹ́ kí n mọ̀ pé ó ti tú ọdún mẹ́sàn-án tó ọ̀ ti ń dájọ́ pẹ̀lú máa yìí ó ní nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí. ọdún mẹ́sàn-án kí ló kẹ́mi ó ní tẹ́ bá ti bẹ̀rẹ̀ àjọ mi ó ní ọwọ́ méjì ni ọ̀ máa fún ẹ wọn á kó fẹ́ẹ́ lálákọ̀ọ́kọ́ àti ètò bá last ìyẹn tún kọ́ ìyẹn tiẹ̀ nà. ẹ ẹ ẹ wo àwọn èèyàn ẹ tún fẹ́ tàn mí ẹ fẹ́ tàn mí dájọ́ ẹlẹ́ẹ̀kejì wà lẹ́tẹ̀lẹ̀ mo ń sọ fún ẹ Kọ́lá máa fún ẹ ń bùlọ tó bá súnmọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ àjọ yìí ọ̀rọ̀ wọn máa ń ká mi lára o. bẹ́ẹ̀ mo sọ fún ẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ adé mi fẹ́ ṣe kí ni sọ pé wọ́n ló tì mí sí wọ́n ló tì mí sí gbogbo kí ni. ok kò sí wàhálà tó bá yẹ pé nǹkan tí o fẹ́ nìyẹn èmi fún wọn pé o sọ pé o dájọ́ mọ́ wọn yes. òun ló fẹ́ gbowó ẹ. bẹ́ẹ̀ni. wàá dẹ̀ tún fún mi ń blow. ẹ yà sí. lórí pé mo sọ fún ẹ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. ah tí n bá ti gba owó mi kí n kú tí n bá ti gba owó mi káyé mi bàjẹ́ èmi èmi wàá ní tí màá ṣe ilé ẹ̀ ni mo lọ màá rí pé mo gba owó mi èmi ni mo kó ní ìtẹ̀ lọ́lẹ́ kó kọjá sí ìtura mo ẹ̀ máa mú lásán rè èmi bẹ́tà mi dájọ́ mọ́ mi dẹ̀ ṣe mọ́. o ò ní ìdìbò gbélé yìí. kí ló sọ èéfín rẹ̀ jáde. o ò ní ìdìbò gbélé yìí kí ló ń ṣe ẹ èló ló ń dá náà èló gbogbo tó ń dá èèyàn kan ló ń dá millions ni ó dẹ̀ ń pariwo wèrè nítorí chẹ́ńjì wèrè kan wọ́n ló mọ lọ bá wọn lọ bá wọn fúnra rẹ̀ o. pẹ̀lẹ́ ẹ jókòó jókòó jókòó ẹ ẹ bàbá ìyàwó ó ń bọ̀ ó ń bọ̀ ó sùn tẹ́lẹ̀ àti lọ gbẹpo sára rẹpẹtẹ <laughs> ẹ ti sùn aláàgbé nǹkan fún ẹ jẹ kábí nǹkan fún ẹ mọ òórò gbà. na o ti a ti dín ní mọ òkè. ṣé lọ́ọ̀bù náà lè mọ jẹ lọ́ọ̀bù. lóòrè náà ti tó o. Ah, ah, lemo lemo lemo ala lemo lemo ala what's up ji what's up ji ẹlẹ bóòlì kí ló dé ilẹ̀ yìí gbẹ ó wọn ṣọ́ lálejò rárá. èèyàn tí mo sọ pé mi gbé nǹkan fún jẹ ó lóun mo jẹ ká gbé nǹkan fún mu ó lóun gbé dádì mo ní pé kí ló fẹ́ jẹ olóhùn ti wà ok, olóhùn jẹ. irọ́ ò lè wá òkè báyìí fílà tó omi ilé mi lọ wà àmọ́ tí dẹ́yọ̀ kan àbọ̀ rò pé bóyá àti aráàta sí ni ọ́ ẹ pọ̀dà bó bá ti wá yóò jíjẹ ò lè yóò mú mu fàájì nìyẹn bó ń fàájì bó ní àti bẹ̀rẹ̀ òun fàájì lèmi o. àdájú mi ò kí ń àmì òṣè bẹ́ẹ̀ mi ò kí ń mú ẹni tí. ọyọ mọ ti ṣé kán fún ọ ní ẹlẹ. ẹ ẹ mo yọ̀ọ̀dẹ ẹjọ. ẹ tó bá sì mọ̀ pé òun ẹlẹ ẹ jẹ́ kán fún ọ ní wíṣkì kò mú. Ah, ẹ̀yin ṣe ọkùnrin tí máa ń kun yín ló tún pè é wíṣí. ọtí wíṣkì pààkì wíṣkì lọ. wíṣkì wíṣkì mo pé máa tún tọ̀ sínú abọ́ fáwọn èèyàn mu ni àbí. wíṣkì ṣé wàá mu yẹn. ẹ ṣe ọmọ yẹn dá. ẹ mú ti rárá àlejò sí. yọ kí ló dé. irọ́ àyè mi irọ́ kò lè kàn bọ́ sí. o mọ̀ pé ọmọ Ọlọ́run ni tí ò bá gbé nǹkan mu tí ó bá kó gbé nǹkan mu tán kó lọ gbẹ́sẹ̀ sẹ́rí ọmọ lóhùn ẹni tí òun títí òun kankan àwa fẹ́ mọ mi báwo mo ti fẹ́ mọ nú ẹ̀. jọ má bàgbé ṣé ayé ẹ jẹ tó bá bẹ̀rẹ̀ sí mú nǹkan bíi tiẹ̀ ìlú ó dàrú yóò bá yẹ ọmọ mi jẹ jọ bó ti lóun mú nǹkan yẹn ẹ̀mí ọlọ́run ní gbénu ẹ̀ kó dùn àmì. irọ́ èmi tẹ̀mí mú nǹkan mi èṣù ní gbénu mi tẹ̀ ń fún ẹ ní green light kí n sọ irú iṣẹ́ tó ti máa ṣe fún ẹ ẹni tí bá mutí kì í nínú méjì ọ̀rọ̀ tí bá ń bẹnu ẹ̀ ó máa sọ síta irú ẹni tí ìbá mutí ni ìyàwó ẹ ló máa ṣẹ akọkì ìyàwó mẹ́lẹ̀ a máa nà ṣé ẹni tí máa na obìnrin kémi fún lọ́mọ. mi jẹ́ ṣe bẹ́ẹ̀ ah, hmm. àwọn tó ní mi lọ́mọ gan-an wọn ṣe bàbá mi ò ṣe tí wọ́n wọn ní ọ̀nà ọmọ mi rèé ṣe nínú rẹ̀. jẹ́ kí n ṣàlàyé fún un ṣorí ládùúgbò bíi tadé yọ̀ǹda eléyìí ọkọ ọmọ mi ni lakọ́ ọtí eléburúkú tó mú kí pẹ̀lú ọ̀rẹ́ àgbákò ló fi ṣe mí ó máa yé èèyàn tó fẹ́ lé mi lérí ó máa yẹ àwọn èèyàn tó lóyún tata àti ìmọ̀ tí ẹ̀ wálé má bàyẹ̀ ẹ̀ jẹ́ fún mi fi ọkọ máa mi sílẹ̀. ọmọ tó ń sọ lójú àná mi ló ti ń sọ gbélé ṣé ọtí ni lọ bá mi tóòsì àwọn obìnrin. bàbá mi eré ẹ̀ ò ní buwú ò ní gbà nǹkan mu kó o tún máa lọ wo obìnrin tí ò tóbi tó wà nílẹ̀ ọlọ́run fọkàn yín balẹ̀ ṣé ọkọ mi. ewa obìnrin ni ìwọ náà rí o kò sí bí a ṣe dàgbà tó ń ó jowú ìwọ náà ti ń bọ̀ ní kíláàsì wa nù àmọ́ ká lọ náà ni àbá ti wà ní ayé Dèmó. Sá. Ìwọ ni mo wá rí kí jù. Ẹ kú ìnáwó. Ẹ kú ìmúralẹ̀. Eléyìí tó ń fẹ́ ṣe yọ yẹ ọ kalẹ̀. Ẹ bí mọ re fúnra yín o. Àmín. Ẹ bì bí ọ̀sán, ẹ bì bí òrò. Akashim, ṣèṣù ṣèṣù. Tí mo ti wà lẹ́kọ̀ọ́ yìí láti kékeré mi tó wá ṣọmọ ọ̀dọ̀ tí mo ti pẹ́ lẹ́kọ̀ọ́. Mo gbọ́ mo máa dúpọ̀ mo gbọ́ gbogbo ohun tó ń sọ. Mo sọ fọ́mọ mi pé yóò bí ọ̀sán tó jẹ́ pé ọlọ́sàn ní mo ṣe àwọn ọmọ búkú ló wà mẹ́rin mi lè ìdí òro tó ń dárúkọ pọ́mọ mi ó tún bí ìdí òro àwọn ọmọ búkú ní gbébẹ̀ ìwọ ngbà tó gbédè tó gbé kéré àdúrà ò ní ṣe fún. irọ́ ìdí òro kan ṣé ìdí òro kan mo sọ olóòṣà ni kọ́ lọ́jọ́kọ̀ bí yorùbá bá pé èèyàn ò bì bí ọ̀sán èèyàn ò bì bí òru wọ́n fi ṣàdúrà ni ọmọ ọ̀sán pọ̀ ọmọ òru pọ̀. wọ́n máa ní ìyàn wọ̀ pọ̀ bí ọmọ ọ̀sán má ṣe wá àdúrà fáwọn ọmọ mi. mo ti gbọ́ èmi ò ráyè ẹjọ́ àdúrà rẹ̀ ọgbà àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ní wọ́n bọ̀ láti Dubai ńkọ́. àwọn bíi seven ni mo dẹ̀ ti bá wọn book hotel already. ẹ mo fẹ́ pò tẹ̀ fún wọn ni. má ṣe ìròyìn má ṣe àárín yẹn. jọ àwọn tí ń bọ̀ yẹn obìnrin àbọ̀ ọkùnrin ni. bẹ́ẹ̀ ni obìnrin ni gbogbo. ọ̀nà jíjìn lè gbà tẹ́lẹ̀ sí. Ah, ọlọ́run kẹyìn kò kàn án ah. wọ́n ti gbà. Eh, ẹ dáàdi ẹ wo èmi àti Démọ́lá àwa ní ìlànà ní ká kí tó bá wá rí lọ wá dé lọ́nà lọ nísìnyí ìṣẹ́jú mi lára ṣé ká lọ bí kan ó lọ bí kan pa ó lọ bí kan pa ó lọ bí kan pa ó sì wọ́n máa lọ mọ̀ọ́sẹ̀ ní wọ̀ gbogbo ẹ̀ka tí ó sì bá nígbà tó lọ. bàbá alájọ wa bàbá alájọ wa bàbá alájọ wa ẹ wá bá ṣòwò. ẹ ẹ owó tó gbẹjọ yìí kò tó nǹkan gbé mi yìí ẹ̀yin ni ẹ fara yín balẹ̀. ká ṣe mu. kíni kíni èwo ni gbẹgbẹgbẹgbẹ. èwo ni ẹ fọwọ́ lọ sí ọjọ́ ìjọba ìjọba pẹ̀lú àwọn tán náà. ìwọ ti àgbájú rẹ. ìwọ àwọn ti àgbájú rẹ. àbẹ̀rẹ̀ ẹ̀ bàjẹ́. ìwọ ìbàdàn. èmi èsì rẹ fúri o. ọ̀gbẹ́ni sẹ́ni ẹni sùn. ẹ wá èmi rẹ fúri o. rẹ. ẹ ìwọ náà ló fojú mi gbolẹ̀ wọ́n gbé mi gbolẹ̀. ẹni sùn. ẹni sùn ẹni tí ìwọ náà sì wọ̀ fẹ́ jí nǹkan máa gbóná lọ́mọ bẹ́ẹ̀. ṣé o ló pe àwa. mo lójú mọ̀lẹ́ lọ́mọ yóò. èmi ò sọ́jọ́ àti ìlú ọ̀la jásí. ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ wọ́n ní ire lónìí lórí ẹ̀yìn ara fi rè é. mo ní ẹ̀rọ mọ̀ lọ́sọ̀ ìsẹ́yìn ló lè wú sọ. ẹ̀rọ mọ̀ lọ́sọ̀ ìsẹ́yìn ló lè wú sọ. akẹ́kẹ́ yóò wú wá nígbà. egi ẹ̀ máa bàjẹ́ nílé burúkú kí ló wá bí kí ló wá ṣe o wa gba o bàbá ẹ ló jẹ o wa gbowó jo ní ní ṣà ní ṣà nǹkan láwùjẹ ní ní wọ́n ti ìyàwó rẹ̀. ilẹ̀kùn ọwọ́ rẹ̀ tẹ́ ní èrògbà tí wọ́n mú. ṣé bá ti wá lálejò ṣé ní ká máa ṣe ọwọ́ ìyàwó rẹ̀ yín kí ní ọgbọ́n wọ̀ láti ilé rẹ̀. ẹ dákun kí ni mò ń ṣe lónìí tẹ́ ẹ fi kó mi wá gan. sórí wọ́n ní bí eegun eh, ẹni bá jòrè hmm. orí ọ̀yà hmm. gbogbo àwọn nǹkan tó ti ṣe àwa ò fẹ́ jẹ́ aláìmoore ẹ̀dá hmm. kò yọ ó ti ṣe wá lóore lóríṣiríṣi akọ̀sọ akọ̀wò náà ni pé wà tí a di ẹ̀dọ̀ rẹ wá nú tí a dùn ọ̀rẹ́ wá nú. ẹ̀rí kan ẹ̀rí kan wọ́n moore. ẹ wòran ń wọ àwọn wọ̀nyí. èmi àtẹ̀rẹ́ mi adáwó pé àwọn olórin ni. ẹ láwùjọ wọn. owó wa la fi pè wọn adáwọ pè wọn ni. ìṣe ìṣe ìmẹ ti wá ìṣe. àbájọ àti sẹ́yìn. ó bá wọn kí wọn lọ yá owó tí wọn fi pe léyìí wá. bẹ́ẹ̀ jẹ gbèsè gbèsè ni ó pa yín. ìyá wa ilé ọ̀kan tí ẹsẹ̀ wà nù kéèyàn ọ̀fíìsẹ́ téèyàn kọ́sẹ̀ kọ́fíìsẹ́ téèyàn. ó máa padà lọ́nù ilé yìí. bó o bá fọwọ́ kàn bó o bá fọwọ́ kàn. ẹ máa tẹ̀sí ẹ máa tẹ̀sí ẹ máa tẹ̀sí àwọn onílù tẹ pè wá máa fún wọn ní hundred thousand. ẹ̀yin náà ẹ sì ní lọ lásán. wọn ò ní rí kó lọ. ẹ gbà bí ẹ wọ hundred dollar. ọ̀rẹ́ ìjọ ẹ pé àwọn ọkọ yẹn kẹ́ ẹ dùn mí lórí ẹ máa ti kọ̀ yín ẹ ti kọ̀ mí ẹ wọ àti rẹ̀ máa lásán tipẹ́tipẹ́. àgbọ̀dọ̀ tó wọ́n bọ̀ owó kà sọ ní sọ̀rọ̀. ẹ bá bá yà púpọ̀ yọ̀ fẹ́ wẹ̀rẹ̀ ẹ jẹ́ kó mọ̀ pé aláyà púpọ̀. Aláyàwúwà Aláyàwúwà. tó bá ti ń wọ́n láti bí wàá dúró ní bí bó ti ń wa pa nìyẹn kìtìlẹ̀ tó bá jalájọ jẹ́ ní last week tó ń wá bíbá yìí tó ń wá bójú mi jẹ́ ọjọ́ tí mo ti ń ṣe tẹ́ kò tẹ́nì kankan tó wá complain yìí ògbénu tó rí bíi mọ̀ wá lọ gẹ́rin dànù gbogbo tá a ti kọ́ látàrọ̀ báyìí ìwọ ló kọ sílẹ̀ báyìí rẹ̀ dà. Ah, ẹlẹ mm. kí ló wá ṣe ní ṣọ́ọ̀bù. Ah, ẹ̀yin náà mo wá rí. kí ló tẹlẹ̀ kí ni ò ní ṣẹlẹ̀ kí lè tó jí jáde kúrò nílé làárọ̀ yìí. Ah, ah, èèyàn tó bá ti máa ṣiṣẹ́ tó bá ti máa jèrè iṣẹ́ á tètè kó lé lọ. irọ́ ló pa torí ọ̀rọ̀ ta sọ tì tó ò dúró ló ṣe sá kúrò nílé anyway ni òkò tiẹ̀ bá mi. àsọ̀rọ̀ tó kọ ewo lásọ tí. wọ́n lé bó bá ń gbówó sukú àwọn ọmọ mi mo fẹ́ lọ sanwó sukú àwọn ọmọ. Ah, ṣèbí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé kò sówó lọ́wọ́ mi o tún wá bèbè àyè o tún wá ń sọ̀rọ̀ kí ni gbogbo wọ̀tẹ́ fà yín náà. ò ń ṣeré. mò ń ṣe kí ni. má jẹ́ ń display bí ọmọ mi o wọlé ń bẹ̀rẹ̀ kókó jáde kí n lọ sanwó ó ní pé mo rọra sọ̀rọ̀ ń bì wọlé kí n lọ sanwó sún àwọn ọmọ mi. mo kàn ní kí n wọlé kí n wọlé ṣé mo kọ́ báǹkì sínú ṣọ́ọ̀bù ni tí mo ti fẹ́ lọ àbí oní pọ́s wà bí tí mo tí mo gbé síbẹ̀ ṣé báwo mo ti fẹ́ rògbò kò sógbó. ẹ gbà mí ó ti mọtí ọkọ mi ó ti ń ṣe ṣìnà bẹ́ẹ̀ ni ó ti ṣe mọtí mọtí. ó ti mọtí because tó o bá mọtí ò ń gbaṣẹ́ ìparí oṣù lajẹ̀ tún wáyé owó àjọ tó gba ìgbólókó sí. owó àjọ ẹ mo ti gbà mo ti gbá mo ti nà. ibo ló wà kò sí. Ah, o rí nǹkan tó tó tó wà ní ṣọ́ọ̀bù tá a ṣe ní. a má jẹ́ ń pariwo ó ṣọ̀sán má jẹ́ ń ṣe wàhálà fún ẹ̀wọ̀n tó wá máa bá mi ilé tó kó wá bá mi ilé òkú o ọ̀daràn má bẹ́ẹ̀ fa. ṣé mi ló bá sọ̀rọ̀ yẹn ṣé mi ló bá sọ̀rọ̀ bá yẹn ṣé mi ló bá sọ̀rọ̀ bá yẹn màá bá ń o kó máa wà bí ọlọ́kùnrin bẹ̀. ṣùgbọ́n ìyàwó mi bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o ò ní làákàyè ọpọlọ ẹ ti yòrò sẹ́ ìyàwó mi bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú ẹ o dẹ̀ rògùn síbẹ̀ yẹn o dẹ̀ ń gbọ́ kété nǹkan tó ń sọ kí ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ. mo gbọ́ tẹ̀ sọ pé ẹ ti gba owó ẹ ti rà pọ̀ wẹ́ẹ̀ mi mi sọ̀bẹ̀ ẹ ti dọ̀wọ́ àjọ ẹ̀ sà. mi ti gbowó àjọ tó fẹ́ mọ́ra mi jù mí lọ ní ètò wàjọ tí mo gbà tí mo fi ra ilé àtìyẹn. Ah, irọ́ ṣé rí industrial machine lè àtẹlé àwọn skul tó ń kaṣọ wá pé kẹ́ ránṣọ fáwọn student wọn yẹn lòun ni a fi ra ìwé àtẹlé. àwọn tó ń kájọ skul fún wàtá náà yẹn a ti dìlífà ẹ̀ náà. ṣé wàá rí òótọ́ ni o ó dà fọ owó yẹn la fi àbí. àti yẹn ṣe rí àjọ tẹ̀ ń sọ òun yẹn òun lè lè báyìí. Mhm. ṣé lè ní mẹ́tẹ́ gbà báyìí. ṣe gbẹ̀wé kúrò níwájú mi náà met it back. ṣó possible ké wo má wo ma, mú mi ṣẹ̀sìn lọ́dọ̀ bàbá alájọ má lọ mo ní kó kóòtù dànù mo ti gbogbo mo ti gbàjọ náà. ìyàwó mi kí ló ṣẹlẹ̀ sí ẹ. mọ́mi inú mi ò dùn. kí ni ò dùn fún inú ẹ ṣé ọkọ ẹ ò gbàṣepọ̀ fún ẹ àbí kò fún ẹ lówó àbí ń bá ẹ jà ṣé ó jẹ́ ń sọ fún ẹ nǹkan pọ̀ tí máa ń banú obìnrin jẹ́ tóbi ń bá wa lé ọkọ tí ọkùnrin ò bá gbé àṣepọ̀ fún ìyàwó tó ń ṣe àgbèrè àbí ó ń kanra ń bàjá ó lè jẹ́ kí ayé obìnrin bàjẹ́ ṣé yẹn ló bá yí láyé jẹ́. mọ mi kò ṣe yẹn. ló wá dé <laughs> iṣẹ́ ọkọ ẹ̀ ń kọ́. ẹ wò mọ mi bóyá. Be kẹ gbé aṣọ wedding fún mi kí n máa lọ. ọ̀rọ̀ wedding kọ́ ni mò ń bá ẹ sọ mò ń sọ fún ẹ pé kò dùn fún inú ẹ ṣàlàyé kí ló ṣẹlẹ̀ sí ẹ ó ló fẹ́ gba aṣọ wedding ẹni tí ní ọdún lọ ṣe wedding. Ah, mọ́mí iṣẹ́ function lọ déédéé gbogbo nǹkan ò dùn fún wa ẹ wò pé ṣé wò mí mọ́mí mo kàn fi mí kàn mo fi ń gbéra ni nǹkan ò dùn ọlọ́run gbọ̀ngàn ò dáa fúnṣẹ́ ò ṣiṣẹ́ hmm. kò ṣiṣẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀. mo ṣe ń gbàwẹ̀ mo ń gbàdúrà bí mo ṣe ń lọ ṣíṣe èṣì mo tún ń jíbi aláàfáà kan lọ tí mo lọ ń ṣe àdúrà pé kó lè sàn fún ọmọ mi kó lè sàn fún ọmọ mi pẹ̀lú ìyàwó ẹ̀ kò ì sàn fún yín. mi kò ń sọ ṣé kàkà kó sọ ṣe ló ń le sí i. ẹ kò sí wàhálà àtìgbà la máa gbà wàá gbà o mọ́mí ah. ẹ wo bí ẹ wo last week ni mo parí àwẹ̀ eh. seven days gbogbo ìgbà ni mò ń gbàwẹ̀ ni mò ń gbàdúrà pé kí nǹkan kó padà bọ̀ sípò. èmi gan tó ṣe rí mi nínú ilé yìí èyí ṣe pé mò ń jẹun àwẹ̀ ló pọ̀ jù tí mo fi ń dáàbò bo àwọn ọmọ dàkọ kò sí wàhálà ẹ ló ń jẹ. nínú àwọn oúnjẹ tẹ gbé fún wa ní last month hmm. òun ni mo sè láàárọ̀ yìí kò pé tó kò pé two cups òun ni mo sè tèmi àtọkọ mi jẹ kí n tó máa bọ̀. kò burú ní ìgbàpọ̀ rẹ̀ sì kan fún mi ìta wọn ń gbé fún mi tí bàbá ń rà sílẹ̀ àpò gàrí wà nbẹ mẹ́rin náà rà wọn á gbé tèmi fún mi ní gbé yẹn fún yín ní ìsìnbọ ẹwà ní gbé fún yín kẹ ẹ lọmọ jẹ dídé dídé dídé ọmọ mi ló jẹ dídé ọmọ mi ló jẹ pẹ̀lúpẹ̀ ọlọ́run ẹ̀yin máa ti pẹ́ lọ́wọ́ ẹ̀ ṣó yẹ àmọ́ ò ní sọ yí pé torí pé mo gbé oúnjẹ fún yín jó wọ́n sì gbowó sí fún yín náà ó ah. ní sọ pé torí ẹ̀ ló gba àwẹ̀ funfun máa ń gbà ló gba àwẹ̀ àwẹ̀ funfun pátá bíi mẹ́rìnlá. tó bá jẹ́ yẹn lọ́rùn gbogbo nǹkan máa fi padà bọ̀ sí. téèyàn bá gbàwẹ̀ kú ọlọ́run ó pèsè fún yàn wọ́n ah, gbà kú ni. bọ́lá gademọ ti gbéṣẹ́ yọ òye èyí yà á. iyọ̀ gbé yọ̀ mọ̀ gbé yọ̀. <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́. kí ló fa gbogbo mọ́jíkì tó ṣe. mọ́jíkì wo. ìwọ tí mo fi sínú ilé kí ló ṣẹlẹ̀ kí ló tún gbé ọ déta. Ah, má bínú o jọ kí ló fa mọ́jíkì náà tí wọn náà ń fẹ́ yìn rìn tó ń fẹ́ yìn rìn bíi tirẹ̀ tó ọ̀gbà wájú ilé bọ́ta. kí ló ṣẹlẹ̀ ṣé dọ̀dà kan òfin kan wà pé ẹ̀kúnlé o kò ṣeé gbà kọjá o ah. kìnìún kan lọ. náà kò pọ̀ síbu o ò lè fẹ̀yìn rìn wọlé kò wá wò pé wọ́n fẹ̀yìn rìn jáde o ọ̀ wá gba wájú ilé bọ́ta láìsò lè iwájú ilé rè kí ló tó ọ̀gbà jáde ẹ ṣàkílẹ̀ tẹ́ ẹ gbà jáde ẹ mọ̀ bínú ẹ fún mi ní owó oúnjẹ ẹ kàn lè jáde lásán bá kọ́ wá fèmí àtọmọ́ lẹ́nu ilé kó wò pé mi ní mọ̀ gbọ́ ọmọ láéláé ò bá mówó oúnjẹ. sẹ́yìn náà ló bẹ̀rẹ̀ sí torí ẹ fún mi ní òfin tí ó sì tọ́ bẹ̀rẹ̀ sí ní kò tí gbogbo àwọn òfin rọ́tọ́ ọmọ tún rẹ̀ ẹ mm. kí ló mú yín tẹ̀ fi gbà pẹ̀lẹ́ lómi tó ṣe kinní kan ọmọ bóyá èkúté mo lé gbàbẹ̀ kó tó di pé rìn mí gbàbí. Mm. sọ wá rí tolówó oúnjẹ tó sọrùn dákun dákun gbogbo wa àjọ ọlọ́run dá wa fúnra wa ni. Hmm wàrà òsì lẹ́nu wàrà sí ń bọ̀ lọ́la hmm. nígbà rí owó fún ọ lẹ́nu wọn ò rí fún ọ lọ́la ah. wọn náà ṣàyè bẹ̀ lónìí. ẹ kì í rẹ rárá àà ah, ọ ah, gbàgbé ni bọ́sẹ̀ àwọn sáàmù rẹ nù kò jẹ́ mi lójú bá a mọ́wó jàre wo ni wàrà òsì lẹ́nu wàrà òsì lọ́la ibo ni ti ń ṣe bẹ́ẹ̀ fẹ́mi lówó ìlẹ̀ mọ́ gbọ́ responsibility ọmọ tó wà láyé tó wà láyé láìsí pé o ti kú broda kò sọ wá jẹ tuntun ni àbí kí ló ṣẹlẹ̀ gangan hmm. it is new thing tí hmm. ọ máa torí rẹ wá sí kídìní kí ló ṣẹlẹ̀. èmi mọ̀ pé olójú sábẹ́ mi gbọ́wọ́ oúnjẹ iyún ni ò lè di wàhálà alẹ́ iyún nìkan mi ò lè di wàhálà lẹ. ọ̀rẹ́ káwọn èèyàn mọ̀ pé wọn ò fowó lé àgbẹ̀. ọ responsible bá responsible wọn ní gbáriwo èmi àti ẹ. lọ́dà kan bẹ́yìn lè báwo lèèyàn ti ṣe responsible ju mo ti responsible lọ. ọyìn ibo ló ti responsible. mo gbọ́ gbàtà wà kéré gan tó jẹ́ pé àwa gan sì gbà kékeré táwọn pé àmọ́ wọ pátá lásán káàkiri hmm wọn ò pìtàn fún mi mọ gbọ́njú mọ́ ni bàbá wa ń dúró ńlẹ̀ sẹ́yìn mi tẹ̀sí fi díẹ̀ díẹ̀ lẹ̀ fún yín hmm. bàbá tí wọ́n ń fún wa ní kankan hmm. wọ́n sá lọ ni wọ́n rìn lọ bí orí bí bí ẹni tí kìíní san kí. bó bá jẹ́ páwọn bàbá tí yín fáwọn ìyá yín ni owó oúnjẹ ni eh. báwọn ìyá yín bá sì decide pé àwọn gbà àwọn ọ̀rẹ́dí àti gbowó oúnjẹ kì í ṣe sẹ́ńtúrì tèmi sẹ́ńtúrì tí wọ́n ti lọ hmm. èmi ò lè mọ bọ́ ọmọ láìsòkò ayé ni ọ́ ọ́ fún mi ní owó oúnjẹ ọ̀gbẹ́ responsibility lórí ọmọ rẹ èmi ọ̀rọ̀ ayé ṣé o mọ̀ pé obìnrin tó bá jẹ́ pé òun ló ń gbọ́ bùkátà lórí àwọn ọmọ òun làwọn ọmọ òun ojú ń gbọ̀ bá dàgbà ah. ìbírú àwọn àrísìn sọmọ bí wọ́n ti fẹ́ràn ìyá mi tó bó tilẹ̀ jẹ́ pé n tí rí nǹkan kan fún wọn tí mo sì mọ̀ pé lọ́jọ́ kan lọ́jọ́ kan tó di pé wọ́n kú láyé wọ́n rí nǹkan fún wọn. àmín. sọ kí ló wá ṣẹlẹ̀ ṣé mo tiẹ̀ ronú bá mi rárá ni hmm. kò sí láburú mo ti gbọ́ tó tara mi ní. ẹ lọ gbọ́ bàtà ẹ̀kọ́ tara rẹ̀ ọ̀lẹ́dànù ni ó ní iṣẹ́ lápá ọ̀rẹ́ rẹ nu àjọ lásán ní gbà o wọ́n hmm. yẹ ìyàwó tó wo yẹ ọmọ tó ní wo bí ilé rẹ ṣe tó wá dúró mọ́tò tó ní ìwọ wá ń bá mi sọ̀rọ̀ òsì bí ọ̀ọ́nìṣẹ́ ọ̀làbọ̀ ọmọ fẹsẹ̀ rìn gbòòrò kí láì níṣẹ́. lọ́rọ̀ kan kémi ọlọ́run kémi náà lè mọ gbàjọ àbí. kí ló dé o lè gbà á. <laughs> ọlọ́run jẹ́ kémi ro sí kémi ọmọ forí pòrùn káàkiri torí pé kí wọ́n lè jẹun kémi ọmọ gbàjọ òfò káàkiri. wo ti hmm. a sọ kí ni kan fún ọ èmi tèmi o èmi ò lè ṣe Eh. Eh, so wá rè tó wá rí wípé mi yọ̀lẹ̀ dànù wọn ò wúlò fún kankan o mm. ó ti fẹ́ nu ara rẹ sọ́tún sọ́tún rìpìtì ẹ̀ mm. bó ti rìpìtì ẹ̀ wọn ó sì so ẹ̀ ah. bẹ́ẹ̀ ni. <laughs> dákun lọ́nà wo ìjàyè ló ṣe so mi. Eh, bó ti ní wọn ò wúlò fún kankan torí wọn ò fọ́ lóhùn wọn ò sì ní wúlò fún kankan náà bó bá dalẹ̀. tó ah. ti gbọ́ gbogbo ìtọ́ ọmọ pariwo yé mo kú o yé mo kú o yé mo kú o yé mo kú o ọ ní rí mo kú òun ọkọ mọ. ọtàn mo ah, ti mọ ibi tí sí apá rẹ ò lè sínú ibi tí gbogbo kásán orí rẹ ọtí ọmọ dìde títí tí rẹ ọmọ nà wọn bí etí ìnàkí inú mo ti mọ pé n tó sọnù sọ fẹ́ gbọ́ iṣẹ́ gangan òní kòkò yín tó ń ṣeun ọtẹra rẹ ni ọsẹra rẹ ni bó bá ṣe kọ mọ ṣe mọ lọkùnmọ gbogbo oúnjẹ jàre bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ara rẹ gbóhùn mi ì ah, kò sí láàbùrù lórí mm. gbogbo tẹ kó síbẹ̀ náà síbẹ̀ náà lẹ́ẹ̀tì sí. kí ni mo tún kó síbẹ̀. ó tún ti sá lọ kò sí wàhálà mọ́ ọ lọ alọ́ ti àbọ̀ ń tèmi inú lé lọ́ọ́ dé bá mi aláìníṣẹ́ lápá ọ̀lẹ̀ dárùn òsì. ah ok kò tiẹ̀ sí. ẹ kí ló dé ta ní káà tó yìí because nígbà tí wọn àtẹ̀yàn pé tó ń plan business ẹ tó ń plan nǹkan kíní yẹn dẹ̀ wá hid positively ó dẹ̀ sideline ẹni yẹn just like that who does that why ah nga o babe babe jọ dúró lọ sọ fún mi kí ni initial agreement tó jọ wà láàrin méjèèjì like kí lẹ jọ sọ tó fi di pé ó ṣe irú nǹkan báyìí fún ẹ agreement wa ni wípé tí wọ́n bá ti award contract yẹn fún wa àjọ máa ṣiṣẹ́ yẹn tó túmọ̀ sí wípé the profit on this contract àjọ máa ṣe ẹ̀ so ìgbà tó di wípé o fẹ́ pay me off I don't understand why àjọ agree wípé àjọ máa ṣe ìwé tábàtì need hands we can employ people to join us so why pay me off like me you understand I can't just get it o kò yé mi. darling èèyàn ló bí èèyàn èèyàn lèèyàn máa máa jẹ́ láyé ìṣáà ni èèyàn burú ìwọ́n ní kàgan ni ìgbà ọ̀ àmọ́ bẹ́ẹ̀ irú owó tó fún ẹ ọ̀bẹ́kì tó fún ẹ ìwọ bá ti ìwọ bá ti wò ó ìwọ bá ti fi ọ̀rọ̀ ẹ̀ kó ti fi mọ́ lọ́hùn kó ìwọ gbowó ń tiẹ̀ ìwọ bá ti gbowó yẹn lọ́wọ́ ẹ ò níwò bóyá kéré wàá gbà ọlọ́run ìwọ bá ti gbowó yẹn gba hundred thousand naira. bá ti gbà á. o mọ èyí owó tá à ń one hundred and fifty million naira one hundred and fifty million naira kí wọ́n gba hundred thousand naira owó kíni. ó ń ṣòwò ṣòwò oníyẹ wo kọ́ọ̀pù ṣòwò owó kíni hundred thousand naira from like. ó yé mi bẹ́ẹ̀ bọ̀ mo lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ irú ọjọ́ kiri tó máa ń nǹkan tá a máa fi bí bójú owó náà ni àbí nǹkan ká máa fi sọ a máa fi ṣe some bills you get ó bá ti gbọ́ jẹ́ kí mi sọ fún ẹ. a máa fi ọ̀rọ̀ ẹ̀ sọ́nà ọ̀dọ́ máa fẹ́ bẹ́ẹ̀ sọ́nà ọ̀dọ́ pé kọ́nà bá wa dá sẹ́yà tó tọ́ àti tó yẹ kó dáa fún nítorí ẹni tó bá ní òun ò ní jẹ́ kéèyàn jẹ èèyàn gbọ́dọ̀ máa fọ kéèyàn máa fẹjọ́ wọn sùn Jésù ni. Eh? Oh. Babe, please don't just think about it ó ti yẹ ó ṣe tiẹ̀ ni kò ṣe tọlọ́run iṣẹ́ tó gbà tó fi èrú gbà ó lè má at the end of the day iṣẹ́ yẹn sì lè bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀nà ó sì lè bọ́ ẹlẹ́dàá ẹ lè. jerry hmm. that one aside ah. yẹn jẹ́ kí yẹn wà bẹ́ẹ̀ yẹn eh? kí ni ah. nǹkan tí o sọ wípé mọ́mì sọ fún ẹ. Hmm. ọ̀dọ̀ mọ́mì tí mo lọ ah. wo mọ́mì béèrè pé báwo lẹ́ẹ̀bì kì í mo ṣàkàlàyé mo ṣe fún ọ pé bákan náà ṣì ní gbogbo ẹ o nǹkan ò tí ì padà sípò o wọ́n ní gbogbo ìgbà làwọn fi ń gbàdúrà fún wa làwọn fi ń gbàwẹ̀ lọ́sàn-án lóru làwọn ń gbàwẹ̀ làwọn ń gbàdúrà ìgbà tó ṣáà máa ta máa sọ̀lọ̀ ta máa sọ́bọ̀ àwẹ̀ ni mọ́mí yan fún wa o. àwẹ̀ again. Ah, hmm, àwẹ̀ again o even àwẹ̀ sí gan-an wọ́n fi yé mi pé fourteen days la máa ṣe àwẹ̀ funfun dẹ̀ ni fún fourteen good days àti monday rẹ̀ lọ ní kàbẹ̀rẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ọkọ mi àmọ́ mi try kọ́lọ́n bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn mọ́ mi try fún wa tó bá rí adúrò oúnjẹ tí mọ́ mi lòdù fún mi lénìí wọ́n ṣe gbé ráìsì làjẹ àpò lọ́ ń gbé gàrí lọ́ ń gbẹ̀wà ọ̀bù òróró ọ̀bù epo ẹ̀gúsí gbogbo nǹkan lọ́dì ìgbà tí mo bọ̀gàn mo ní láti gbé márúwá délé ni kò sí mi gbé tán wọ́n mi gbìyànjú o bá mi pè wọ́n kó bá mi dúpẹ́ wọ́n kú gbogbo gbà o tó jẹ́ kébi pa wá wọ́n ṣe o even gan mo ti gba aṣọ wedding sister fún mi wọ́n ti gbé yẹn lọ fún mi. That's good. I'm okay. Ọkọ mi. Má ti settle down sí i. Má pè ya fún ṣọ́. Abíamọ ah. <laughs> ni ya fún ṣọ́. Rárá rárá rárá. Kò pín fọ̀rọ̀ kan ṣe lé. Lọ́gbà. That's good. Ọkọ mi ọmọ pé inú ẹ̀ ò dùn ọmọ pé òun ronú nínú ìjọba owó ẹ̀ ìgbà lóṣù pé ọlọ́ọ̀kọ́ èṣù ń gbógun ni àwa la máa borí ẹ̀ torí borí wa lágbára náà ṣòtítọ́ ṣé èmi ti dáná bí mo ṣe dé o ṣé wàá kọ́kọ́ jẹun ní àbí báwo. Mo ti jẹun látàárọ̀ náà, ó dẹ̀ sọ, má ṣe bá a lọ. àfàwálì àfàwálì ọgá yín bẹ́ẹ̀ ni ẹjọ ọgá yín dà ẹyọ igi tá a fẹ́ lò igi gidi ni aṣọ tá a fẹ́ lò gan aṣọ gidi ni o ẹ má jẹ́ kí sẹ́yìn bọ́mọ mi lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lójú tèmi ti bẹ́ẹ̀ o iye kíye tó ń gàba tó fẹ́ yọ ẹ sọ pé kí wọ́n yọ kò sí iye tó ń yọ ń bẹ̀ kí ọ̀tẹ̀ mi lọ́rùn iṣẹ́ tí wọ́n ṣe fún wọn yóò ju ètò ẹ bá sọ fún mi lọ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín <laughs> ẹ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ màá tún wá ti ṣẹ́ tó tún yíye tí wọ́n sọ fún mi lọ <laughs> ẹ jẹ́ kí wọ́n yọ ẹ ṣeun. ọmọ ajé ṣe gan o ah, beautiful talk ló ń gbogbo ń tọ́ sọ fún ta. ọ̀rẹ́ mi kò nìkan. akẹ́wọ̀n rìn lọmọ tí ń bọ̀. àìrọ̀ ah, wọ bá lè ń dé ni o. wọ bá lè dé mi tí ń bọ̀ rìn lọ tí ń bọ̀. tọ́lá yorùbá tó sọ pé bínú ṣe rí bẹ́ẹ̀ ló bí yàn wọn ò sọ̀rọ̀ sọ bọ́ ṣẹ̀ṣẹ̀ sọ pé tí bá ṣe tán nìsín ni o bóyá kí n wá bọ̀ ni o àbí kí n rán mọ́ sí o dákun ọ̀rẹ́ mi máa wá five hundred lówó rẹ̀ látìgbà tílẹ̀ tí mo ti fẹ́ nu kankan láta ah! fúnkẹ́ fúnkẹ́ bíi ti wò. so ìjikúji ni mo jí láàárọ̀ inú mi ò jí dáadáa nù wọn i wake up wrongly. lọ́nà <laughs> dàkún nígbà mo sọ fún ọ wípé ọbalẹ́ndé mo ti ń bọ̀ kò yẹ ti yí ọ o mọ̀ pé bẹ́ẹ̀ bá ti ń bọ̀ látọ̀ bá lé ní ó túmọ̀ sí pé wọ́n ń léèyàn bọ̀ wá báyàn kan. ẹ ń kọ papọ̀ mọ́ tèmi sọ wọ́n ń lé wọ́ bọ̀ èmi fẹ́ gbowó lọ́wọ́ rẹ. ọ ah, yàtọ̀ ọ kò jọra wọn èmi tí wọ́n lé bọ̀ ó yẹ kó mọ̀ pé kankan nílé mi bọ̀ owó náà mọ̀ wá wà síbò lọ́wọ́ rẹ̀ <laughs> bẹ́ẹ̀ni bá ní bá fọ́ndẹ́ ní àtọ́sán ìní débi. owó lọ wá wá sọ́dọ̀ mi bẹ́ẹ̀ni ṣúgà jà ṣúgà ti jà. tó bá jẹ́ pé mo ní two hundred naira láàárọ̀ ìní n ò ní dọ́dọ̀ rẹ̀ wọ́n ti fúnyàwó mi yóò ti wá nǹkan kan tí ó fi two hundred ń ṣe bákanbákan á sì jẹun. ṣé bó ṣe wá báyìí kòròfo ni ọ. má tu má tu má tu má tu má tu kò sí nǹkan kan ìdúná dákun dúná o ó yẹ kéèyàn mọ ọwọ́ rẹ kéèyàn tó ṣe o. ìtìbò. ọ̀rẹ́ tá a bá ń bá ṣe ló jẹ́ pé àkànlè ta ká sọ pé sáré fún mi five thousand bẹ́ẹ̀ o kì í sọ̀rọ̀ ẹ gidi. ìwọ náà fẹ́ tì mí bọ́ tiwa ẹ̀ hmm. èmi náà sì ń fẹ́ tì ẹ̀ àjọ àfẹ́ tì ara wa rẹ̀. tí ò yí ọ̀pọ̀ ju nǹkan tó yí ọ lọ ni wo sórí kí ni tó máa ń kọ́ tí sí tí mo kàn kalẹ̀ o eh. mo ti kanlẹ̀ láti jẹ́ ẹni ẹni tó ní pé kí nǹkan ní gbogbo tó bá bẹ lọ́ọ̀ mi kí n fi kàn mo tún fowó ra pọ́líìsì tọ́ba ipá wá gbé ni bó ṣe ń sọ̀rọ̀ yìí ń lè tó ten thousand lọ́wọ́ gúnfẹ́ lọ́jẹ̀ pẹ̀lú amọ̀là hmm. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ayé wa dà. sọmọ pípa ti wà ó yẹ ká dá ìfọ́sì ara wa ni kí ni dá ìfọ́sì ẹ kí wọn náà dá ìfọ́sì mi ká má bàrà wa sọ̀rọ̀ ẹ mọ́ tó ti yẹ nu. ká dàra wọ pàpà. Ah, ah! ó lówó kí ló wàá ṣe sí solúsàn ti bẹ́lẹ̀ wa. Ah, eh, mo rò nǹkan kan wọ́n pé ilẹ̀ ti mọ́ láàárọ̀ yìí a gbọ́dọ̀ wá solúsàn a gbọ́dọ̀ wá way out yáàrè bọ́ rẹ̀ wà padà yáàrè bá kásùmù mo mọ̀ pé bó ti wà lóòótọ́ o lóòótọ́ o kásùmù mọ̀ ń ṣe nǹkan fún wa gbogbo ìgbà wọ́n ní bí ní òbá tán lásọ ẹ̀jẹ̀ tán lè kanna kò yọ agbọ́dọ̀ hmm. rè bá a ah! ah! agbanilágbàtàn ni. ó sì jẹ́ gbogbo ronú tiẹ̀ gbogbo ọjọ́ ayé láyé ó ti rora rẹ̀ pin ọ̀dọ́ kásùmù ni kí ló dé olówó kan láàrin otòsí wọn mọ ló sí gbogbo wọn ká bá sọ̀rọ̀ eléyìí kásùmù tá a sọ tọhún kásùmù kí ló ṣẹlẹ̀ gangan lórí kásùbù ọmọ pò ní kété jìn sọ́fìn ọ̀nà kété jìn sọ́fìn ọ̀túnla kété jìn sọ́fìn tójú ọ̀bá ti ọ̀fìn ó yẹ kójú ó ti kété o. Hmm. máa gbọ́ bí ti ń sọ̀rọ̀ nígbà táwa sọ pé o ti ní báńkì kan tó tọ́jú owó sí lọ́tọ̀ ìwọ wá ń sọ̀rọ̀ nísìsiyìí pé <laughs> ibì kan wà tó jẹ́ pé èèyàn ní ìtìjú èèyàn hmm. ìtìjú orí bù wò dákun jẹ́ sọ fún ọ hmm. gbé àòtúnú járe bá kásùmù gbé gbogbo ìtọ́sọ ohun ti o sọ lówó ń bì kan lọ́tọ̀ ọ̀dà ntẹ̀mí tiẹ̀ tún wá rò pé ká ṣe lélẹ̀ tá a bá dọ̀dọ̀ ká sùn wọn mọ̀jẹ̀ abéèrè òun kọ́mọ́dà pé gbogbo gbàlá ń gbé sòrò wa bá ó ṣe jẹ́ aṣọ fún un pé kọ́kọ́ wa mọ̀ ṣe ń gbàjọ a wà pọ̀ sókè a lọ rajà ń bẹ̀. kí ló tó dé tó ń takà. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ìwà àtìyàwó mi ó dàbí pé ẹjọ́ ṣe ti papọ̀ ni. àlàkáyé wa dọ́gba ni lóòrọ̀ yìí tí yìnyín náà ń bá mi sọnù wípé kémi ọ̀rẹ́ mọ̀ gbàjọ kí èrè bọ́rẹ́ mi sẹ́yìn nǹkan kan mọ̀ wípé ọ̀nà téèyàn kan gbà kọjá tó fi soríire ọ̀nà òun lẹ́lòmíì ọgbà sọ̀dá tí wọ́n fi dọ́rùn alákejì. tí ó lọ rè kàn bá kò. ṣé dandan ni káwa náà mọ̀ gbàjọ ni tó ti ẹ̀rẹ́ mi èmi ní tìjú gan bàbá tó bí mi ẹlẹ́rìí jòfà ni wọ́n torí ìtìjú yìí ni ò jẹ́ mọ́ bá wọn ṣe mọ́ wọn ò lè mọ́ tọ́jú lé káàkiri káàkiri káàkiri kí wọ́n sọ pé kí wọ́n máa dájọ́ ah! èmi ní tìjú gan o mo ti wà yìí gbéyàn pọn mi lé mọ pọnra mi lé o. rádaràda ló ń sọ lẹ́nu tó rí èèyàn bá bóyá sì bẹ sọ̀rọ̀ fẹ́ gbọ́ ni onítìjú o sì lówó lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ó sì jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lówó lọ́wọ́ agídí lẹ jogún náà. wọ́n ronú bákan náà òórìn bọ̀ nísìnyí oní ọ̀bọ̀ látọ̀ bá lé lé torí gbàtí Ṣàngó bá lé ẹ wá Ṣàngó bá sì lé òní bẹ́ẹ̀ aga kí ni mo rí kó tún ṣe yìí padà aga. Balenciaga o tún ka kóló. kókóló kókóló mò ń kàn. ah ayé ọmọ yìí mà ti wá rí rosírósí o ó sì náwó wéré òrérò ṣé èyí tó kàn kalẹ̀ ń jẹ̀ta ṣé wọ́n ti rà ni. ọba yóò dowó. yóò dowó ah mo ti kẹran mérò ọ̀dà sábà máa sọ sí mò ń wọ̀ lọ́lé wa kékeré. sá sọ́ra ni tá a kan kí ní ilé ọtí yìí fún tọ́ba ti dé yóò kówó kan fún ọ ìwọ sì ni kò bá forí ìlú lọlé àtọwọ́ tèmi àtọwọ́ tó bá fún ẹ pọ̀ ọba àrùn tó ọba náà kan bẹ̀ nǹkan sí ọ o. ṣé kí n forí rù ni. ọkọ̀ ni o fi gbé. Hmm. àwọn tá a sì ń sọ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àìkú falẹ̀ fàṣẹ ó lẹ ti mọ ṣe kínní ẹ wá fẹ́ mọ tàbí ìgbà téèyàn máa ń fi téèyàn ó mọ fi ìṣẹ́jọ ọ̀gá rẹ̀. ṣé ń gbọ́dọ̀. nígbà tó o ṣe pé ọtí lówó kan pamọ́ ọ̀wá nǹkan kóló sọ fẹ́ mọ́ fi kóló bomi mu ni bàbá wo pé ńgbà tí ò sí kankan ní ká mọ ọkàn lẹ ìwọ bí mo dowó. ìwọ bèrè ìgbà tó ti dọ́dọ̀ mi ọdún kẹẹ̀ẹ́dógún rè kò lè kàpó tí kò lónìí kan lọ́nkàn sákòrò àrẹ́dà sọ. wọn lò sí láàbù sáàni sẹni àbí. lílọ ń lọ yá lọ ah, <laughs> eh, bá fò náà kẹka sẹ wọn. mo ní ká pé o yé o ká súnmù. ọmọ rẹ àìkan géètì ó ti débẹ̀. ọmọ dáadáa ni ọmọ dáadáa ni ọmọ àwọn mọ̀lẹ́bí rẹ àwọn mọ̀lẹ́ sábà tó ń yìn ìdásọ́pọ̀ ọmọ gidi lọ́sọ́pọ̀ tuntun màmá wa yìí. bàbá mi kò tí mo sọ pé ni o in fact tí mo ṣe bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀ ẹ̀mẹ́kẹ́ yorùbá ẹ̀ láìpẹ́ máa praise mi mo sọ pé ẹ káàárọ̀ in my own language. lédè ìlú yín eh, eh, ẹ káàárọ̀ nìyó. bọ̀rọ̀bọ̀rọ̀ eh, fẹ́ fún alójútùú. Ah, ah. ẹ̀yọ́ ah, máa káàbọ̀ láì. sábà lọ ya máa káàbọ̀. èmi tí fún ẹ̀yin mo pé ẹ̀yọ́ máa ń káàbọ̀. ó ṣe kó kásùn ó ṣe kó wèrè jọ sí ilé báyìí. <laughs> eléyìí sọ fáwọn pé ọ̀yá máa káàbọ̀ eléyìí sọ pé òtútù lọ́ máa bá wọn mọ̀lẹ́bí òun

láàárọ̀ kùtùkùtù ah. <laughs> ẹgbà mi ó dàbí ọpẹ díẹ̀ lónìí mi. Ah, sóòrù lọ fi awọdọ rẹ ni. èmi ìbílẹ̀ láàárọ̀ báyìí èmi ò ti bọ́ ẹnu iṣẹ́ tèmi. nǹkan ṣe wa ò fura ni sọ́ra méjèèjì tó ń wò yìí nǹkan ń bá wa jà ò ní fura ni. bí kí ni ń ṣe. wọ́n ti sọ pé ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ òun ló máa ń ṣe lákàlàkà lọ rí ibà lábẹ́ sọ fẹ́ gbọ́ wọ́n ti dorí ẹ̀kọ́ dùn mọ́ wa lọ́wọ́ hmm. ẹ bá dé rí ẹ̀kọ́dù ẹ̀nàrú ẹ̀ ìwọ máa kọrin gbé kémi gbé òun náà sì gbé yọ́nà ro ni wọ́n sọ gbọ́ túmọ̀ tí mò ń sọ ni. ìwọ náà sọ dáadáa àníṣe ò lọ déédéé sọ̀rọ̀ sókè àníṣe ah, tá à ń ṣe kò yé wa mọ́ sórí ìbọn mọ̀ pé káfíń kàtà lè mi ká sì fún ẹ̀sìn kan rí tí mo bá kan kóló láàrin ọ̀sẹ̀ méjì àníre ni bèrè kóló sáwọn tí wọn bèrè kóló ni wọn sọ pé ká kan àpótí dépò bá sọ pé àwọn àka àga. wo bó ti wà yìí ó ti kan kó síbi mẹ́ta kan lẹ́nu ìsìn yóò ti tó sùn méje kò rẹ́ nira ojoojúmọ́ làwọn èèyàn sì kú wọn ìyá sọ rẹ̀ pé àwọn rà kó sí lọ́wọ́ rẹ̀. ká má pààrọ̀ ọjà tiẹ̀ náà wọn irú bẹ́ẹ̀ tó bá fẹ́ kí àwọn ó lè máa ṣe ní buy one get one free. nípo sí kásùmù mọ́jà àbọ̀pọ̀ lọ́lé olóró àfẹ́mọ́ kó sí àjọ làwọn méjèèjì sí wa bọ̀ ń gbọ́. Hmm ẹ fẹ́ kó ṣáà iṣẹ́ àárọ̀ rẹ sọ́lọ́n ti bàjẹ́ náà. kò sí kó bàjẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ mẹ́rin tó fi dúró méjì ti jẹ. ìhun táyé lolú ṣe là kẹ́hìndé lè ṣe kọ́ mọ́ lówó. ọ̀rẹ́ mi ọ̀ọ́ni sọ̀rọ̀ tán ọ̀ọ́ni sọ̀rọ̀ tán ajá ò ní gbé ọlọ́mọ lọ èmi ti sọ i say before say kó tó di pé wọ́n sọ yìí èmi sọ fún un kò yọrí sí ìtẹ̀mí sọ ni pé a ní kéèyàn yé ranjú sí nǹkan èèyàn kan ọ̀nà téèyàn kan gbà kọjá tọrọ èso rire ibẹ̀ lẹ́lòmíì gbà sọdá tọgbà bẹ̀ dọ̀rùn kí ló ṣẹlẹ̀ wọ́ èmi tó wọ yìí pẹ́sọ̀ ti wà hmm. èmi ò lè mọ káàkiri pé wọ́n á mọ làjọ kan káàkiri wọ́n máa forí kóòrùn káàkiri o ṣe ni kò já mi lówó ọ̀pọ̀lọpọ̀ jù ó pọ̀ jù torí tó bá yá ń lówó tí n bá fi ṣe àwọn nǹkan kan láàrin oṣù kan ọ̀ sì mí mú owó bẹ́ẹ̀ ni bí èlò tó bá lè fún mi tó yá mi ní five hundred thousand bó ṣe wà yìí tí ó bá fi tó oṣù kan ọmọ pé ọní ọ̀rẹ́ ọmọ sì mí wò ni. <laughs> tó bá jẹ́ tòwó yíyá yìí mo lè owó èlé ni o one fifty níbẹ̀ lórí ẹ̀. ọwọ́ ajẹ́ six fifty papọ̀ tó máa fi dá padà fún ọ lóko tó ṣe o. ó dáa mo tún jọ ọ lójú jẹ tún sọ kẹ mo fi san seven fifty. <laughs> òun ló ní sẹ́ẹ̀sì ọ̀fìn kan dúró. ẹ ẹ̀yin ò kéré kò láti rà ó kéré ìsájà àkọ́kọ́ lówó náà wọ́n fi kò láti rà lẹ̀. kásùmù mo sọ bẹ́ẹ̀ padà wọ́n ti gbọ́ ṣé ìgbà wo ni kémi wọn padà wà àbí kájọ máa lọ ní ìsìnkú wa. nìṣòro ní la èyí kò máa gbé báyìí ọ̀gá bá ọ̀gá kò máa gbé báyìí ọ̀gá fún ìyá rẹ̀ mi ò mi ń gbé sẹ́yìn fún ara mi ni mo ti ara mi ọ padà wà náà. ọmọ àgọ́ dání jẹ́mi ọmọ làgọ́ kí wọ́n mọ̀ gbà. ọ farabalẹ̀ kọ́kọ́ kọ́ra sọ́hun. ọkọ̀ àkókò mi sófin ìlú àkókò tó pọ̀ tó bá wọn ọ padà wá náà ni ẹ̀mí méjèèjì náà lè padà wá ah. wọn náà padà wá láti wá gbowó àtòun tí ó yàwó torí nílé ìwọlé padà mọ ah, odò tòmí èso òbójú ẹ̀yìn. mà gbọ́ ó ti díẹ̀ tiẹ̀ nínú igbó bá a mú kankan kò tí ì jẹun kí ni wọn ì jẹun ikùn tó ń wo ikùn sí kankan bẹ́ẹ̀. inú gbófo inú gbófo. Ah, ẹsẹ̀ láàrin rèé bí. ẹsẹ̀ ẹsẹ̀ ni. láìsí màálù ẹsẹ̀ màálù rìn dégà. ọ̀yà máa owó lélẹ́yìí o. ọ̀yà máa owó kọ́. tẹ bá ń gbọ́ òtútù <laughs> òtútù owó gan rè kò ṣe ọ̀rẹ́ mi ní sùúrù kí ló ṣẹlẹ̀. ẹ wo mi ṣe rí yín. sọ lọ fún mi àbẹ́wò méjèèjì. mo bùn yín ni olóògùn wà ní jáde àwọn sínú sínú lọ sínú ọkọ ìwọ nìkan lọ sínú ọkọ lọ sínú ọkọ. lágbọ́ ọlọ́run ọmọ lọrí ọmọ bọ̀rẹ̀ ọmọ ta ọmọ ta àmọ́ ń pọ̀ nípa kí ló ṣe ṣe àníbọ̀ ta náà kó láti mọ̀ sí kábọ̀ ta náà ṣé kábọ̀ dé ta náà. wo yóò yẹ ọ bó o ti ń lọ yìí wọ́n ní ẹ̀ta ní kọ́kọ́ ta ọmọ tàbí mo ti sọ ohun kò yọ owó tó fẹ́ gbà tó ti ro dáadáa. pé kí ni. seven fifty ló fi dá padà. mo lè fi dá one million padà. seven fifty ló fi dá padà. ẹ pé o. two three. mo ti bọ́ lọ́run dá májẹ̀mú wípé ṣé láwọn ọmọ mi méjèèjì ni wọ́n á kàwé débi téèyàn kàwé dé àjẹlé ò ní bínú kí wọ́n fẹ́ yẹn adìyẹ sọkò sọ́jà bẹ́ẹ̀ ni àwọn àròlé ò ní bínú kí wọ́n lòdì sí epo pupa ó yẹ sílẹ̀kùn. ṣé ìdílé sì nìyí náà ni wọ́n ti wá fi mọ́tò bọ̀gìnì ńláńlá ló fi ń já ilẹ̀ lálálẹ́. a ní kó má dàmọ̀ ó lóun fẹ́ dàmọ̀ tó bá dẹ̀ ti dàmọ̀ ni a gbọ́dọ̀ jẹ́ kó dàmọ̀. sinima titun eburẹ o turu méjì arúgbó kusun afọ panu gbọgọsọ kusun asipi rara rẹ wuruwuru adiá fún wọn lóde àìgbọ́n ọgbọ́n pa wọn lọ bí abẹ akókò pàwòrò tẹ̀yìn lógún bá ń dàbí àríra wọn ni ó jẹ̀bùrẹ́ olóhùn jẹ oúnjẹ ọmọ tó korò lẹ́nu abiyamọ tó jìṣẹ́ jìyà. Cinema Titubure. It's a blockbuster written and produced by Victoria Adeboye, directed by Muideen Sayide, starring Odúnládé Adékọ́lá, Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì, Tóyìn Aláùsá, Saidi Balógun, Victoria Kọ́láwọlé, Ọ̀túnbọ̀ Majibike, Victoria Adéboyè, Martini Ọ̀gbẹ́bọ̀, Ọbátidé Kevin, Àníọlá Òdùbẹ́là, Kìtànbọ̀ Kọ́lá, Tóbi Ọ̀làsíkò, Péjú Johnson, Ọ̀pẹ́ Òkùnọ́lá, Ọ̀pẹ́pẹ́ Ọmọ Sàláwù, Jeremiah Heritage, Kẹ́hìndé Abọ́lájí Simple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láì òní èbùrẹ́ ó ti jáde báyìí ẹ̀ tó kojú lọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o the return of Taiwo Taiwo àti ìta àpàkọ́lé ah, ẹ̀ ní ìyá amúfo olómi èbùrẹ́ làkọ́lé eléyìí ó ti da jìnnìjìnnì bọ́lẹ̀ adé orí ọ̀kẹ́ kò jọ kẹyẹkẹyẹ gbogbo ẹgi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá ìtúlóńdún. ọmọkùnrin yìí ó dájú. Bukana! Ọmọ àbúyè! Bukama! Abúlé! Ẹ má mọ̀. Ó yá bọ́lẹ̀ kí ìfúnpọ̀ fún yẹn lájà ẹ̀ lórí dànù. Oríta mẹ́ta àgbá ìṣálá ni mo dé yìí o, níbi tí gbinigbó ti yọjú ọmọ ọlọ́mọ, níbi tí àkàlàmọ̀gbò ti yọjú àwọn òkú kọjá àfẹnuròyìn kí ló dé. ọba àràlà kọ́lé ẹ̀ àràkàkọ́ àràkẹ́yẹ ti ń pọ̀ yọ sí wọn ló ń gbòòsì yọ sí wọn. bẹ́ẹ̀ ló ń gba gbèdé méjì yọ lága. ibi tó ti rí abàmì agbára yìí kò ah. sẹ́ni yé o. ìsinimá yìí ni kẹ́rẹ́ kẹ́wọ̀ ó ga. adé ajímọ̀yé mega pass ló produce ẹ̀. wíìdì ní ẹ̀sà ìdè ló direct ẹ̀. láàrin lọ́la ní ah, yẹ̀fẹ̀ dasọ́yẹ̀rì. padàwọlé adékúnlé sali ọmọ ara. victoria kọ́láwọlé ọ̀bátidé kẹ́vì. yínká sọ́dọ̀ adé ajímọ̀yé mega pass. victoria adémọ̀yé salewa yusuf basira bẹ̀rẹ̀. taniola olùbẹ̀là ìyá dábìrà tó sin tèmi. kẹ́hìndé abọ́lájí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá yìí tá a pè àkọlé ẹ̀ ní ọmọ ara ẹ tún kú ojú lọ́nà sinimá láméjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o area boys àti tá a pa àkọlé ẹ̀ ní ìyàmú fún olómi ọmọ ara làkọlé eléyìí o marketed and distributed by Olasco films Nigeria limited ẹ tètè lọ́ra ti yín o Olasco adéorí ọ̀kẹ́ kò tọ́ tẹ́yẹkẹ́yẹ gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá nínú London. sísọ́tì ọmọ èmi rè játijàti. Kásùmù mo ní kẹ́pẹ́ o yé o Kasumu bàbá alájọ wa bàbá alájọ wa o bàbá alájọ wa ẹ wá bá ṣòwò. mo ní kẹ́pẹ́ o yé o Kasumu ẹ pé o yé o Kasumu bàbá alájọ bàbá alájọ o bàbá alájọ ẹ wá bá ṣòwò kásùmù alájọ o tó ń fowó ṣàánú kásùmù alájọ o tó ń fowó ṣàánú bó ti ń ṣàánú ọmọdé ló ń ṣàánú àgbàlagbà ló ń ṣàánú obìnrin o àti ọkùnrin yé kásùmù yé o kásùmù àní kásùmù ọ̀rọ̀ rẹ̀ jọ.